الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقطعناهم اثنتي عشرة أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربه وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل له فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلؤهم بما كانوا يفسقون وإذ قالت أمة منهم لم تعظون قوما لم تعظون قوما الله مهلك أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بائس بما كانوا يفسقون فلما عتوا عما نهوا عنه قلنا لهم قلنا لهم كونوا قردة خاسئين وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم, وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون فخلف من بعدهم خلف ورث الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يخل عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين وإذ نطقنا الجبل فوقهم كأنه ذلة وظنوا كأنه ذلة وظنوا أنه واقع بهم خذوا ما لكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون واتل عليهم نبأ الذين آتيناه آياتنا الذي آتيناه آياتنا فانسلخ منها ما بصاحب من جنة إن هو إلا نذير مبين أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو فكلت في السماوات والأرض لا تأتيكم إلا بغته يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند عند الله ولكن أكثر الناس لا يعلمون قل لا أملك لنفس لنفسه نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọba tí ó fún wa ní àǹfààní àtìgbàláyè láti lè máa tẹ̀síwájú ibi tí a bá tafsir wa dé lánàá ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé àwọn tí wọ́n jẹ́ olùṣẹ́ lọ́hùn àwọn kèfèrí àwọn aláìgbàgbọ́ àwọn tí wọ́n kọ̀tọ̀ lọ́hùn bí òun bá ṣe oore ayé fún wọn ìyẹn ò túmọ̀ sí pé òun fẹ́ràn wọn o bí kìí ṣe pé òun fi dán wọn wò ni kí ìyà wọn ó lè pọ̀ níwájú ọlọ́run ṣùgbọ́n tọ́lọ́run bá ṣe ìdẹ̀ra fún mòmìnì ọlọ́run fẹ́ kí a lo oore náà láti lè fi ṣe tọ́lọ́run ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ń sọ fún ọ́nà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim awalam yatafakkaru ma bi sahibihim min jinnah in huwa illa nadhirun mubin ara èyí tí a tú lánàá ọlọ́wọ́n bá jẹ́ kó yé gbogbo ayé wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ìránṣẹ́ ọlọ́run ọba ní í ṣe kì í ṣe ẹni tí àìsàn ọdẹ orí ń bá jà bẹ́ẹ̀ sì ni kì í ṣe wèrè in huwa illa nadhirun mubin bí kì í ṣe pé olùkìlọ̀ èyí tí ọ̀rọ̀ rẹ̀ tó máa ń yé ni ọ̀là nàbí sallallahu alayhi wa sallam bí tí a bá tafsiri ìdílànà nìyí ọlọ́ba wa ń pe àkíyèsí wa sí àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá kí a lè tara ẹ̀dá tọ́lọ̀ ń dá ká lè mọ ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد قد اقترب عجلهم فبأي حديث بعده يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون أبريت القرآن pẹ̀lú orúkọ ọba tí ó kẹ́ gbogbo aláyé ọba tó ṣe pé ẹni tó ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ bá dọ́gbọ́dọ̀ alkiyama ọlọ́run ọba ní awalam yanzuru fi malakuti samawati wal ardi ọlọ́run ọba ní awalam yanzuru ọlọ́run ọba fẹ́ kí a sí àwọn ẹ̀dá tó dá a rí ọlọ́run láyé bá a ṣe wà ń bẹ̀ yìí ṣùgbọ́n àwọn nǹkan tọ́lọ́wọ́n bá dá nínú àwọn ẹ̀dá ọlọ́run a lè rí ká tara ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá ká ti bẹ̀ mọ́ títóbi ọlọ́run ilé tí wọ́n kọ́ tó ga rororo téèyàn wá rí tó jọyàn lójú látara ilé ẹ láfi appreciate iṣẹ́ tí bricklayer ṣe àbáwọn engineers àwọn á mọ̀ wípé ilé ta rí yẹn kò lè ṣàdédé débẹ̀ ujúdùl ìmárà dalilun àlá ujúdìl bannai Allah pé a rí ilé ẹ̀rí ni fún wa wípé àwọn mọlémọlé ń bẹ kódà kó ti páàrí wọn rí àga tá fi ń jókòó ojúdùl kùrùsíyì dẹ̀lílùn àlẹ́ ojúdìn nàjàr àga tá fi jókòó yìí kódà tá a bá sí ń bẹ̀ nígbà tí wọ́n kàn ẹ̀rí ni fún wa wípé àwọn kan ń bẹ tí wọ́n ń pè wọ́n ní kápẹ́ńtà torí pé tí ò bá ṣe kápẹ́ńtà àwọn àga yìí furniture works tá à ń rí yẹn kò lè sí àwọn kan ló ṣe ojúdù samawati wal ard bíbẹ sánmà àti ilẹ̀ washams wal qamar òṣùpá àti oòrùn wanujum àwọn ìràwọ̀ walbihar àwọn alagbalúgbú omi òkun tó pọ̀ tá a rí yẹn bíbẹ wọn dẹ̀lílún alá ujudi khaliqiha ẹ̀rí ni fún wa láti mọ̀ páwọn nǹkan wọ̀nyí ò ṣàdédé wà ẹnìkan ló dá wọn torí pé láti jọ́ tí sánmọ̀ ti wà àti rẹ nìkan kan tó claim ẹ pọ́n ló ń da ọlọ́run náà ní sọ pọ́n ló ń da òun ló ń da àìwárí ọlọ́run tá a sì ríṣẹ́ ọwọ́ ẹ̀ ìyẹn ti tó lẹ́rìí fún wa yípọ́lọ́ wọn bá wà èyàn lè má fojú kan gómìnà kó má rírí láyé ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ rẹ̀ tó ń bá ń rí yẹn ẹ̀rí ni wípé gómìnà ń bẹ ọlọ́wọ́ bá àárí láyé ń bì á sì lè rí gbogbo ẹni tó bá lòun rọ́lọ́ láyé ń bí irọ́ ló ń pa nínú àlìjànnà nìkan láti rọ́lọ́ àwa tá a bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ kọ́lọ́hún kó ṣe wá bẹ́ẹ̀. àìwá mọ̀ràn ọlọ́run láyé kì í ṣe ẹ̀rí fún wa láti wá sọ pé kò sọ́lọ́hún ká bí àwọn philosophers àbáwọn scientist táwọn belief tó ń dúró lórí pé sin is believing ní táwọn bá ti rí náà làwọn gbàgbọ́ therefore àwọn ò rí ọlọ́run kò sọ́lọ́run nígbà táwọn ò ti rí ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn scientist wọ́n á máa fi gbogbo ẹ̀ wọ́n máa attribute ẹ̀ sára nature wọ́n ò ní nature náà ni wọ́n ò ní sọ pé God wọ́n ò ní lọ́lọ́run torí pé principle kan ni sin is belief yìí tá a bá rí báyìí lẹ́gbà kó wà ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ yẹn tó bá ṣe wípé iṣẹ́ ọpọlọ làwọn oní philosophers ń ṣe àwọn tí wọ́n jẹ́ scientists àbí philosophers tẹ́gbẹ́sẹ̀ ọpọlọ náà yẹ kán mọ̀ wípé bá a bá mẹni tó kan àga rírí àga ti tó fún wa lẹ́rìí pẹ́nìkan ló kàn kó lè ṣàdédé wà ń bẹ̀ bẹ́ẹ̀ sọ́mọ̀ yẹn ò ṣàdédé wà ń bẹ̀ bọ́bá wa tracy ẹ̀ gbogbo ẹ̀ títẹ̀ ẹ̀ kíní kan ló kọ́kọ́ lórí àwọn tó wá di gbàm tó gbé ibo kí ló fà á. níbo ló ti bẹ̀rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run wọn ń pàkíyèsí wa sáwọn nǹkan tó dá tá a bá wà wò nǹkan yẹn títí títí títí èèyàn wà gbé títóbi fọlọ́run pé ah, ọlọ́run wà ọlọ́run ọba ni awalam yanzuru fi malakuti samawati wal ardi. awalam yanzuru fi malakuti samawati wal ardi. ọlọ́run ọba ní kí ló dé sáwọn aláìgbàgbọ́ àwọn tí wọ́n ń sọ pé kò sọ ọlọ́run ṣé wọn ò wòye sí malakuti samawati wal ardi ara ọlá ara ọlá tọ́lọ́run ọba dá sí sánmà ara ọlá tọ́lọ́wọ́n bá dá sórí ilẹ̀ ṣé wọn owó ni nínú ara ọlá tọ́lọ́wọ́n bá dá sí sánmà ó ní àjùrọ́mù sàmàwíyà oríṣiríṣi àwọn nǹkan tí ń bẹ ní sánmà àwọn oòrùn ń bẹ òṣùpá ń bẹ àwọn stars ó ń bẹ tó jẹ́ra wọ̀ àwọn nǹkan kan tó wá ń bẹ wọ́n ń pa àwọn yẹn ní galaxies nínú geography ó wà ń bẹ bẹ́ẹ̀ ní sábà bí òòrùn ṣe rí yẹn ó ju gbogbo ayé lọ ìràwọ̀ mi ń bẹ tó tún wá ju òòrùn lọ nílọ́po mẹ́wàá nínú àwọn ìràwọ̀ kéékèèké tá a rí yẹn ọlọ́wọ́n bá ní awalam yanzuru ila malakuti samawati wal ardi. awalam yanzuru. فانظروا في ملكوت السماوات والأرض ọlọ́run ọba lẹ́yìn tẹ́ sọ pé kò sọ ọlọ́run ṣe é wo ara ọlá malakut min abniyatil mubalaga ay almalkul azim awilmulkul azim ọlá ara ọlá tó buhaya tọ́lọ́run ọba dá sí sánmà ṣé oòrùn la fẹ́ sọ ni bóòrùn ṣe rí yẹn jẹ̀mọ́ àwọn èèyàn lè lọ sínú mọ́ọ̀nù wọ́n lè travel lọ sínú mọ́ọ̀nù ṣùgbọ́n kò sẹ́ni kankan tó lè travel kó lọ sínú sun kò sí kò sí technology advancement yẹn abadan torí wípé miles tó pọ̀ sóòrùn ẹ̀ lè débẹ̀ gbígbóná ni bó ṣe wá gbóná tó bó ṣe lágbára tó ẹ wá béèrè wípé ta ló fi síbẹ̀ láì dúró ti wà ń bẹ̀ tẹnìkan kan ò bá lè jáde láti claim ẹ̀ kó wá sọ pé à oòrùn àtòṣùpá àmì ni mo ní táyé òfin ní jáyé mọ́ ẹ̀rín rẹ̀ nìkan kó sọ bẹ́ẹ̀ even àwọn scientist ẹ̀ lè rí scientist kan kó wá claim son. pé it belongs to me no kò sí. Allah subhanahu wa ta'ala ó nìkan ló ń sọ láti ẹjọ́ ẹ̀. inna zayyana sama ad-dunya bi masabi. ọlọ́pàá bá ń kílẹ̀ pé òun ló ní òun ló ní sánmà òun ló ní òṣùpá òun ló ń lóòrùn òun ló ń dáràwọ̀ gbogbo ẹ̀ bó ṣe wà ń bẹ̀ lọ àìwá túmọ̀ yẹ àwọn nǹkan míì táwọn ò mọ̀ bí sánmà ṣe rí yẹn jẹ̀mọ́ àwọn ibi tọ́kọ̀ òfurufú lè gbà ń bẹ̀ ó lójú ọ̀nà kì ṣe gbogbo ẹ̀ náà ni plane ń gbà ibòmí ń bẹ tí ọkọ̀ òfurufú tí plane bá kọjá ń bẹ̀ wọn ò ní rí mọ́ tálkì àmọ́ ọlọ́wọ́ fìdí wọn ò sì ní mọ ibi tó wà àwọn tó ń bẹ nú ẹ̀ wọn ò ní rí wọn mọ́ ààyè kan ní ní ó wà ń bẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí àwọn tó wá lọ bẹ́ẹ̀ níbo ni wọ́n lọ níbo ni wọ́n wà hata kìyàmìsà ọlọ́wọ́n bá ní awalam yanzuru fi malakuti samawati wal ard. awalam yanzuru fi malakuti samawati wal ard. ọlọ́wọ́n bá ní kí ló dé ẹ wòye ni ẹ̀yin tẹ́ sọ pé kò sọ́lọ́hún ẹ wòye sí ara ọlá èyí tọ́lọ́wọ́n bá dá sí sánmà ẹ wòye síbẹ̀ dáadáa jẹ̀mọ́ bẹ́ẹ̀ bá ń bẹ nínú ọkọ̀ òfurufú èèyàn wà ní aircraft èèyàn wà ń lọ tó bá gbéra èèyàn kọ́ máa wò pé ṣé bí kìíní ṣe tóbi tó yìí ṣé yóò sì dìde ńlẹ̀ báyìí nígbà tó bá sáré tó bá pẹ́ eré tó sá yẹn ni ó tó wá fò àwọn èèyàn wà máa wò pé ah, àwọn èèbó àwọn ah, gbìyànjú kò sí gbìyànjú wà anfusikun afala tubisiru. wà fi anfusikun afala tubisiru. inú ntọ́lọ́wọ́ bá dáná ni wọ́n study ìbẹ̀rẹ̀ science observation ni wọ́n observe ẹ̀ ní bó o ṣe dúró yìí tó o bá fẹ́ mọ àṣírí tó fi jẹ́ pé ọkọ̀ òfurufú ṣe ń fi ṣe ń fò ìwọ náà study ara rẹ dáadáa ó rí mbẹ́ ẹ rí i pé a máa ń ṣe eré kan gbà kan kì í ṣe pé ó ti lọ náà àwọn èèyàn mi náà tún ṣe o téèyàn bá fẹ́ máa fò ẹ fi okùn kan síwájú béèyàn bá fẹ́ fò èyàn ó sún mẹ́yìn yóò wá máa sá eré abẹ́ẹ̀kọ́ bó bá wá sá eré tó bá ti fẹ́ débẹ̀ ó kàn rí pé ó gbéra ó fò lọ́ọ̀ yẹn náà ni wọ́n lò ìdí nìyẹn pléènì ò lè sáré fò yóò sáré tó bá sá eré yẹn ẹ̀rí yóò dìde ńlẹ̀ nígbà tó fi wá sọ èèbó dọlọ́hún ó ṣe wúra tiẹ̀ náà ṣé báyìí máa ń fò ládùúgbò. wọ́n fi àǹfọ̀síkún àfàlà tó bọ́ sọ̀rọ̀. ẹ fò ò lè dúró níbi tó fẹ́ fò kọ́ wá fò ńbẹ̀ náà kò sì fò ò ní rí fò kò sí bó ṣe ga tó èyí wàá máa sáré bọ̀ bó bá ṣe ń súnmọ́ pẹ̀lẹ́rẹ́ yóò máa lágbára bẹ́ẹ̀ ni bá ṣe ń wá lágbára wàá máa fẹ́lẹ́lẹ̀ tó bá fẹ́lẹ́lẹ̀ ó rí pé ó fo kínní yẹn eyín tí wọ́n wò sí plane náà nìyẹn ló fi máa ń kọ́kọ́ sáré tí ò fi sàdédé gbéra ẹnìkan wà ní kọ́pútà ńkọ́ sórí tí ń ṣe lórí rẹ̀ yẹn ní tó fi dìde nìyẹn kínní kan gbúdọ̀ kọ́kọ́ mọ movement gbúdọ̀ ṣẹlẹ̀ kó tó di pé fífò yóò wáyé ìyẹn ni wọ́n wò títí ṣùgbọ́n ẹyẹ ẹyẹ lè dúró lójú kan náà kó sì fò abẹ́ẹ̀kọ́ lẹ́ẹ̀bí mọ̀ wípé kì í ṣe iye nìkan ni wọ́n wò èyí wọn ò tí ì perfect ẹ̀ débi kí plane ó kàn fò lẹ́ẹ̀kan náà wọn ó sì máa ṣiṣẹ́ lórí ìtẹ̀yẹ títí títí tí lẹ́ẹ̀fì mọ̀ pé n tó ń bẹ ńlẹ̀ náà ni wọ́n ń ṣiṣẹ́ lé lórí ìtọ́lọ̀ wọn bá dá sílẹ̀ òun náà ni rìṣáàsì ń lọ lérí ẹ̀ bó bá fẹ́ sáré àbò fẹ́ fò ó rí i pé dandan ọwọ́ gbúdọ̀ mì jẹ́ wọ́n di ọwọ́ ẹ̀ sẹ́yìn wọ́n á máa sáré ó ṣubú hmm. àbúrò ni ó gbúdọ̀ máa fi báyìí ìyẹn ni ó máa báláǹsì bó ṣe ń lọ ìdí nìyẹn tọkọ òun náà lọ́wọ́ méjì bí ó ṣe máa lọ nìyẹn àwọn nǹkan wọ̀nyí observation ni lọ́lọ́wọ́n ọba náà fi pàkíyèsí wa nù alukur'an awalam yanzuru ila. أولم ينظروا في ملكوت السماوات والأرض ọlọ́run ọba ní kí ló dé tẹ́ ẹ fi máa ní àkíyèsí ẹ máa wòye sí ara ọlá tọ́lọ́run ọba dá sí sánmà èyí tí ń bẹ téèyàn bá wọkọ̀ òfurufú ẹ wàá kúrò nínú kurukuru tá a bá ń wo sánmà kurukuru là ń pè ní sánmà kurukuru nìyẹn cloud cloud kọ ni heaven ní táwọn wò cloud láwọn kúrúkúrú ní plane náà penetrate yóò kọjá cloud òjò wà á máa rọ̀ ẹ wà á máa wulẹ̀ òjò ń rọ̀ nísàlẹ̀ ibi tẹ́ wà ẹ tẹ́ bá tún wá gbójú sókè tún wo blue ah àìdí ọlọ́wọ́n bá ní iṣẹ́ wa kún tá a ṣe ìràwọ̀ ń bẹ òòrùn ń bẹ òṣùpá ń bẹ gbogbo àwọn kọ̀ọ̀kan ló tún wá ní satellite tiẹ̀ oòrùn yẹn òṣùpá tá a rí yẹn satellite kan ló jẹ́ nínú elmu geographia satellite ló ń jẹ́ fún fáyé ẹyọkan yẹn náà ló ní àwọn míì wá ń bẹ planet èmi ń bẹ tó pé satellite tóun ní ó lè jẹ́ mẹ́ta ní tó ṣe déédéé bíi bíi òṣùpá yẹn tí jẹ́ mẹ́ta tó wà ń bẹ àwọn àṣeré ṣe àṣepé àwọn èèyàn gbébì kan kò sẹ́ni tó ń gbébẹ̀ ṣe bíbi tí gbìyànjú yín bá mọ lẹ́sọ mọ́ ọlọ́run ọba lòun lòun ṣe gbogbo ẹ wòye sí àwọn ṣẹ́ àwọn tó wá ń ṣèwádìí lérí ń ta wí yìí wọn ò torí ẹ̀ mọ́ lọ́hùn àwọn tó ń lọ ní òṣùpá wọn ò torí ẹ̀ dé kẹgbàá tó lọ àfẹnudọ́lọ́wọ́n bá fẹ́ fi mọ̀ nànìkan lókun ọlọ́wọ́n bá ní wa lam yanzuru fi malakuti samawati wal ard. awalam yanzuru fi malakuti samawati wal ard. ọlọ́wọ́n bá ní kí ló dé ẹ̀ ṣe máa wòye sí àrà tọ́lọ́wọ́n bá dá sínú sánmà àtàwọn àrà tó dá sórílẹ̀ àti inúlẹ̀ ẹ wo orí ilẹ̀ bó ṣe lọ ẹ wo àwọn àpáta tọ́lọ́wọ́n bá fi de ilẹ̀ mú bẹ́ẹ̀ bá wá ń gbẹ́ inú ilẹ̀ àwọn àpáta yẹn náà tó wá jó níran oníṣiríṣi àpáta mi ń bẹ tí ó dúdú èmi ń bẹ tí ó funfun ẹ̀rọ àpáta mi ìbí álọ́mù ni ó ṣe rí àpáta náà ni wàmínálì jìbàlẹ̀. wàmínálì jìbàlẹ̀ jìdàdú bídú. ọlọ́wọ́ bá ló bẹ̀rù àwọn àpáta tẹ rí yẹn ìmí à ìmí à ọlọ́run ọba fi wọ́n dára sórílẹ̀ ẹ bá tún wá lọ sínú ilẹ̀ oríṣiríṣi àlùmọ́nì lọ́lọ́run tó dá síbẹ̀ oríṣiríṣi àwọn ẹ̀rọ òkúta precious stones àwọn òkúta nínú ilẹ̀ yóò tún máa dowó epo oríṣiríṣi tó tún bẹ nínú ilẹ̀ tẹ́nìkan kan ò sì claim ẹ̀rí páwọn làwọn fi síbẹ̀ ọlọ́run náà ní sọ pé òun ló ní òun ló ní òun ló ní bàbá wa rọ́ lọ́hùn iṣẹ́ rẹ̀ tá a rí yìí ṣé kò tó fún wa ká gbà pọ̀ wà. lóbi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ní kò sọ lọ́hùn kò láwùjáre láàbùrà hánà làhùn kò sí kókó argument rẹ̀ yẹ wà baseless kò sí bó ti fẹ́ proof ẹ̀ ọlọ́run wà pẹ̀lú àwọn àmì pẹ̀lú àwọn iṣẹ́ ọwọ́ ọlọ́run kódà ara wa gan tá a bá wora wa dáadáa wà fi anfusikum afala tubsirun. wà fi anfusikum afala tubsirun. tá a bá wo ara wa dáadáa èyí ó ti bẹ̀ mọ agbára ọlọ́run àti iṣẹ́ ọlọ́run bá a ṣe dúró yìí bí nǹkan kan bá fẹ́ gún wa lẹ́yinjú láì ṣe wípé a prepare pa afẹ́ pa ojú yẹn dé ẹ rí wípé automatically kìíní yóò padé òdi ìta ojú yẹn ni nǹkan yẹn máa gún kódà bí nǹkan yẹn ṣe pé láàrin a second ojú yẹn ó operate lójú ẹsẹ̀ yóò kọ́ bá ojú yẹn nǹkan onígun gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́wọ́n bá dá sára wa ṣé bóyún ṣe dọ́mọ la fẹ́ sọ ni. Bomi, omi lásán tó ń jáde látara ọkùnrin èyí tó ń bọ́ sára obìnrin tómi ara tóbìnrin ó wá papọ̀ mọ́ omi ara tọkùnrin omi nìkan náà òun ló di ojú omi kan yìí náà ló di irun orí omi kan yìí náà ló di awọ ara òun ló di eegun omi kan yìí náà òun ló di àtẹ́lẹwọ́ ló di àtẹ́lẹsẹ̀ ló dé èékánná òun náà ló tún di èrìgì ibi téyín tí mo wù yẹn ìyẹn rí bí gum ẹ mọ òun pèsè ní substance kan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni substance gbogbo tá a sọ yàtọ̀ síra wọn. afara ayetun ma tumunu. ọlọ́run ọba ní afara ayetun ma tumunu ọlọ́run pè wá síbi observation ọlọ́wọ́n ọba ní in ti ń jáde lára yín àtọ̀ ti ń jáde lára yín spam ti ń jáde lára ọkùnrin afọ̀rọ̀ àìtún máa tún nù. afọ̀rọ̀ àìtún máa tún nù. ẹ gbé lọ sí lab ẹ lọ stọ́dì ẹ lọ wò dáadáa ṣe é kíyèsí ni. àǹtún takùlùkù náà wò. ọlọ́wọ́n ọba ní sẹ́yìn ẹ̀ dà ní. àǹtún takùlùkù náà wò. àtọ̀ yẹn sẹ́yìn lẹ̀ dà ní gbogbo dẹ́ lè ṣe ojú pé kẹ́ ṣe research kẹ́ wo kíní kan gbá kẹ́ wò ń bẹ̀ ṣùgbọ́n dídá àtọ̀ gangan sẹ́yìn lẹ da síbẹ̀ ní. amúnáhùnmí kọ́ọ̀lùkù. àbáwọn ọlọ́run ọba la da síbẹ̀. ẹlòmíì wàá lè sọ pé ẹ sẹ́mọ̀ kó ń jẹ tá à ń jẹ àwọn onímọ̀ sáyẹ́nsì wọn ni àwọn oúnjẹ tá a jẹ ẹni wọn papọ̀ lọ́ọ́ mọ èrè máa fi oúnjẹ sí lẹ́nu dùdú yìí kọ́ ọmọ èrè yẹn máa kó oúnjẹ sí lẹ́nu kọ́ wá kọ́ ṣe abẹ́ fún náà kọ́ wá ní kátó jáde mbẹ́ <laughs> ìwọ náà ṣe tiẹ̀ àṣẹ ọlọ́ọ̀ni àwọn nǹkan yẹn asbab lásán ni wọ́n bọ́n ṣe fẹ́ ká mọ̀ ṣàlàyé ẹ̀ fáwọn ọmọ tá à ń kọ́ ní biology nìyẹn ṣùgbọ́n pọ̀lọpọ̀ bọ́n ṣe ń kọ́ wa bọ́n ṣe ń kọ́ wọn wọn ò ní fìtì sọ́dọ̀ ọlọ́run ìdí nìyẹn táwọn èèyàn ń ṣe sáyẹ́nsì wọn èyí gbà pọ́lọ́ ń wà yóò ní ẹsẹ̀ mọ̀ pé evaporation bójú ṣe ń rọ̀ kíní kan ó evaporate tó wá condense kíní kan ṣe kíní ẹ̀là gbogbo nǹkan tó ń sọ yẹn is true torípọ́lọ́ náà ní kí wọ́n observe kí wọ́n wòye sí ṣùgbọ́n èyí tẹ́ sọ yẹn sábà bí lásán ni kì í sòun gàgà lórí nǹkan yẹn ó rí bẹ́ẹ̀ musa bíbù ń bẹ ó lọ́lọ́ àìmọye evaporation tó ṣẹlẹ̀ tójú ọ̀rọ̀ yóò tako science gbogbo ń tẹ́ ẹgbẹ́ kalẹ̀ yóò tako. bẹ́ẹ̀ bá wà ń sọ pé ẹ ṣe ìwọ́kùnrin tó bá súnmọ́ obìnrin ẹ yóò lóyún tó ìyàwó tí ò lóyún. bọ́lá bá fẹ́ lu ọlẹ́ ọ̀dà wọ́n sì bí Ìsá ọmọ Màríàmù kò ní bàbá kọ̀tán ẹ bá ti ni ẹ di ṣe àfòmọ́ nìyẹn ni àbí oúnjẹ ni ìyá rẹ̀ jẹ tó wá di oyún tó dàtọ̀ abófimú fa òórùn àtọ̀ àbí wọ́n tẹ̀ sí lára. أفلا أولم ينظروا في ملكوت السماوات والأرض أولم ينظروا في ملكوت السماوات والأرض. ọlọ́wọ́ bá ní ẹ̀ wá wòye sí ara ọlá tọ́lọ́wọ́n ọba mi dá sí sánmà ara ọlá tọ́lọ́wọ́n ọba mi dá sórílẹ̀ wa ma khalaqa Allahu min shay. wa ma khalaqa Allahu min shay. bẹ́ẹ̀ sì ni ọlọ́run ṣàdédá nǹkan kan gbogbo ń tẹ́ bá ti rí bó ti wulẹ̀ kí nǹkan yóò kéré tó bó ti wulẹ̀ kí nǹkan yóò tóbi tó kò ṣàdédé dá ó nídìí ọlọ́run ò sì ní dá nǹkan kan àfi kọ́lọ́run ọba kó ṣètò ìrọ̀rùn fún nǹkan tó dá náà bó ti wùlẹ̀ kí nǹkan yóò kéré tó ọlọ́run yóò ṣètò ọrùn rẹ̀ fún ìgbésí ayé ọrùn tiẹ̀ bí ó ṣe máa ìgbésí ayé ọlọ́run ó ṣe fún náà. ọlọ́run ọba ni wa ma khalaqa Allahu min shay'in. wa ma khalaqa Allahu min shay'in. ọlọ́run ọba òṣàdédé dá nǹkan kan lásán yóò nídìí yóò sì ní tí ọlọ́run ọba palẹ̀ ṣe é lẹ̀ fúnrú nǹkan náà tí ìbá ṣe pọ́ tọ́lá rẹ̀ ga ni kìnìún ó yẹ kó máa kú sínú igbó ni torí pé tí kìnìún bó ṣe rí yẹn tí kìnìún bá bú tó bá pariwo lẹ́ẹ̀kan báyìí gbogbo ó níye kìlómítàs tí gbígbú rẹ̀ yẹn ó dé gbogbo ẹranko tó wà níbẹ̀ wọn á sá jìnnà síbẹ̀síbẹ̀ náà kìnìún ó jẹun èyí tí ó ti jẹ kò ní gbọ́ yóò rìn wọ́dọ̀ ẹ̀ tó kò ti wà nínú àkọọ́lẹ̀ pé kìnìún jẹun níjọ́ náà kò sí bó ṣe wulẹ̀ kórí yóò fúnra ara rẹ̀ ní ó wà bá kìnìún wọ́n ń pe ẹranko kan ní vobiu ìgalà ìgalà tẹ́ ẹ rí irin tó lè kọ́bà láàrin wákàtí kan distance ti vobiu àbí gazal ìgalà tó lè kọ́bà láàrin distance tí ó kọ́bà láàrin wákàtí kan kìnìún bó ṣe lè sáré tó yóò fẹ́ lo wákàtí mẹ́ta kó tó lè kọ́bẹ̀. tí kìnìún bá wá ń lé kìnìún ó sì bá. àwọn àfa wa ní kí ló dé tí kìnìún fi ba wọ́n ní di tí kìnìún fi ba ni pé bí ṣe ń sá yóò máa wẹ̀yìn yóò máa wẹ̀yìn tí ò bá wẹ̀yìn ni tí ń lọ kìnìún ò ní ba ṣùgbọ́n èyí tó fi wẹ̀yìn yẹn ó ti reduce movement yẹn speed yẹn ó reduce ẹ̀ tó bá ah ó mà ti bẹ́ẹ̀ dé tán ìbẹ̀rù pọ̀ ti bẹ́ẹ̀ dé tán speed yẹn ò ní tó báyẹn mọ́ ní kìnìún ó fi ba torí pé kìnìún náà ó jẹun ọlọ́run ọba ti parí gbogbo ẹ̀ ọlọ́run ọba ní ma wa ma khalaqa Allahu min shay'in. wa ma khalaqa Allahu min shay'in. wọ́n àti fídì tí ń bá lọ yẹn ní bá lọ kìlí ò lè ba láéláé àwọn àfáà wa máa fi yẹn ṣe wáàsí fún yàn ní téèyàn bá ti fẹ́ ṣe kéèyàn má máa wẹ̀yìn máa bá tiẹ̀ máa ṣe tó ń ṣe lọ gbajúmọ̀ ṣùgbọ́n òun ṣe nǹkan òtún wẹ̀yìn òtún wẹ̀yìn ò ní rí nǹkan yẹn ṣe ní tí mo fẹ́ ṣe nìyí gbajúmọ̀ dojúkọ dọkàn rẹ kọ ó rí pé bíi nílá ó rí ṣe sọ ìgbọ́dọ̀ yẹn bá ń ṣe ọ̀ndákú lọ́nà ó tún wẹ̀yìn ó tún àwọn yẹn ń sọ̀rọ̀ àwọn kan ń yín mú àwọn àà elebo ni mú lónìí mú ẹ nítorí ó fi mú ẹ ṣe kọba yín kọba ààrẹ sọlẹ òun ló ní mú ẹ látara àdé eléyìí kì í ṣe pé rétí kìnìún lè sá ló pọ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ti ń lé yẹn òun ń wẹ̀yìn kìnìún eré tiẹ̀ bó ti gbé mo ti fẹ́ ba eré speed tiẹ̀ ń pọ̀ sí bóun ṣe ń wẹ̀yìn tí ń bẹ̀rù pé ah kìnìún ìdí tán speed yẹn ń reduce ní tó fi ń rí nìyẹn tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ kìnìún bẹ́ẹ̀ ebi ọ̀pá kú síbẹ̀ ni torí pé ibi tó wà kò sí ẹranko tí súnmọ́ bẹ̀ ṣùgbọ́n kìnìún wàá jẹun ara rẹ̀ ó tún wàá mọ̀ ẹ́ dán ìwọ tó wá gbé sílé olófẹ́ máa tọ́jú kìnìún nínú ilé ọ̀pọ̀ ẹran kan fún láàárọ̀ ó tún dọ̀sán ó tún pàmì ò lè ṣe lóṣù kan yóò sọ ọ́ kìnìún wá ń bẹ nínú gbójàmọ́ ìgbésí ayé ìgbádùn ta ló ń bọ́ yóò sì jẹ ẹran kò yí jẹ nǹkan mi ẹran náà adìẹ tó ń sìn àti ìbá ṣe pé títà tẹ̀ ń tà ẹ̀ lẹ́nìkan kó máa ṣe pọ́tìrì adìẹ ń jẹun pọ̀ ẹja tẹ̀ ń sìn torí pé ntá yẹn náà ló jẹ́ ẹ máa ṣe tó báyìí pé ẹ sá máa fi ṣe tọ́lọ́hún máa sin lọ <laughs> tó o sì ń ro oúnjẹ bẹ́ẹ̀ àwọn èèyàn ní ṣe ẹ wá wo ẹja tí ń bẹ nínú bú ẹja míì ju gbogbo ibi tá a wà yìí lọ mi ò exaggerate o àwọn ẹja ń bẹ àwọn shark ń bẹ àwọn whale ń bẹ nínú ẹja yóò tó gbogbo ibi tá a wà yìí kẹgbà kan tó gbogbo ibi àwa yìí ò yọ torí pé àti ìkọ́ba gbogbo òkè yìí àbí àwọn spaces spaces tó wà láàrin bíi tí ẹja kan bá tóbi tó bá jẹ gbogbo àwa tá a wà ń bí ààyò n tó sì ju eléyìí ń lọ wọ́n bẹ nínú búdò wọ́n sì jẹun wọ́n yọ wọ́n tún ṣe alhamdulillah. ta ló ń bọ̀ wọn àmọ́ min dabbatin fil ardi illa ala Allahi rizquha wa ya'lamu mustaqarraha wa mustawdaha naam kullu fi kitabin mubin ọlọ́wọ́ bá tó la rẹ̀ ga ọlọ́ni wa ma min dabbatin fil ọlọ́ni kò sí ẹ̀ dáhùn lérílẹ̀ nínú omi nínú odò illa ala Allahi rizquha èmi ọlọ́ni mò ń ṣe jẹ́ mú fún wọn illa ala ọlọ́run tún lo àlá gbígbà tí yẹn pé ọ̀ràn èèyàn ló jẹ́ fún mi kí wọ́n jẹun. wàhálà mustakọrọ ahawa musta mo mọ ibi tí wọ́n wà mo mọ ibi tí wọ́n ti ń ṣe fàájì mo mọ ibi tí ó padà sùn sí mo mọ ibi tí ti ń najú mo mọ ibi tí wọ́n ti bí mo mọ ibi tí ó kú sí. ọlọ́run ní kó lóun gbogbo ẹ̀ fi kitabi mubin ó ti wà nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ wa àti kọ́ ṣé ìyẹn lẹ́nìkan wà á ní òsọ́lọ́hún ẹ̀yin scientist ẹ̀ wá lọ́mọ bọ́ gbogbo ẹja ti ń bẹ ní òkun gbogbo wọn náà wọ́n máa jẹun wọ́n sì máa yó ara wọn máa dán ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ máa wo àwọn ẹranko èyí ti ń bẹ nínú igbó ẹran wọn a máa dùn ju èyí tá a mú wálé tá a ń sìn lọ torí pé ní tí wọ́n ń jẹ nínú igbó yẹn wọn ò lè rí jẹ ńlé kò síbẹ̀ ṣe tọ́jú wọn tó èyí tọ́lọ́ ń pèsè fún wọn nínú igbó yẹn ẹ lè rí fún wọn nílé illa lala iriskuwa bá ní wàá máa ọlọ́run ṣe é òsàdédà nǹkan gbogbo tó dá lókítà fún ẹ rí nǹkan mi bí ejò ni kì í ṣe ejò ẹ rí mi bí ẹ tún wá rí alágẹmọ ọ̀gà owó tún fi bí wọn kankan sí lára ni kò sí àṣẹ ọlọ́run ọba ni ẹ lọ ṣe rìṣáàsì lérí ẹ̀ bó jẹ̀jẹ̀ pé àwọn oníṣáyẹ̀nsì wọ́n ṣiṣẹ́ lérí ẹ̀ ṣùgbọ́n ẹ wo bó ṣe rí sáwọ́ lápẹ́tara rẹ̀ yẹn ni àbí rọ́bà ọlọ́run ọba dáhùn tó pọ̀ ló fi jẹ́ pé afalamiyanzuru fi malakuti samawati ẹ jáde. أولم ينظروا في ملكوت السماوات والأرض àwọn ọba ní ẹ wá wòye sáwọn àrà ọlá tèmi ọlọ́wọ́n ọba tí mo dá sí sánmà àtẹ̀yí tí mo dá sórílẹ̀ èyí ò rí labalábá mi ẹ rò pé wọ́n design ara rẹ̀ ni bọ́lá ń ṣe dá nìyẹn butterfly ẹ rí design tí ó wà lára rẹ̀ bọ́lá ń ṣe dá nìyẹn kì í ṣe pé ẹnìkan ló kún síbẹ̀ ọlọ́run ọba ló ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀. ọ̀nà ọ̀kọ́lọ́kọ́ lọ́rùn ṣe. ọlọ́run ò sì dá nǹkan kan lásán àfi kó nídìí àfi kó kẹta fún gbogbo ohun tó dá. ọ̀nà àṣà ìyẹ̀kú lọ́kọ́dé kọ́ta rọ́bà ọjọ́ lóhùn. ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọn ò wá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n lòdì síta ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn pé ó mọ̀ ti súnmọ́ àyẹ̀kú lọ́kọ́dé kọ́ta ọlọ́run àsìkò tá a dá fún wọn láyé ẹ bi wọ́n léèrè só súnmọ́ ní àbójìnà àwọn gan ò mọ̀ ìwọ tó ń bẹ bá a ṣe wà yìí kíkó wá sọ tí ó ṣẹlẹ̀ sóun lọ́la àbí kí mọ́gìrìbì ó tó tó lè sọnù wa kò sí wa a'lamu ilma al-yawmi wal amsi ba'dahu walakin an ilmi ma fi gadi anni. وأعلم علم اليوم والأمس قبله Àfáà ni mo mọ tí mò ń ṣe lọ́wọ́ báyìí والأمس قبله mo mọ èyí tí mo ṣe lánàá. ولكنني عن علم ما في غدي عني ولكنني عن علم ما في غدي عني. àmọ́ ìmọ̀ tí ṣẹlẹ̀ lọ́la kò yé mi ọlọ́run tó dáa ṣẹlẹ̀ sí wa ẹnu èyàn nìkan tó fún wa ká ti gbà ká fi gbà pa àjẹ́ nkankan èyàn tó fún wa ẹni tó bá lóun yẹ nǹkan wo mọ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la ìwọ súnmọ́ kó gba létí hàì kó wa ó ṣe agbá mi létí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ìgbà tí ó wáyé ó lè mọ gbogbo nǹkan ní tí ó ṣẹlẹ̀ lọ́la àmọ́ ọlọ́run nìkan olómọ tí ó ṣẹlẹ̀. ọlọ́ọ̀bá ni wọ́n náà sá yakuna qad iqtaraba ajaluhum. wọ́n náà sá yakuna qad iqtaraba ajaluhum. ọlọ́ọ̀bá ló mọ̀ ṣeéṣe àwọn tí wọ́n ń tí wọ́n gbà pọ́lọ̀ ń wà yìí mọ̀ ṣeéṣe kó ṣe pọ́jọ́ tí wọ́n lò ti súnmọ́ òpin wọn láyé ti súnmọ́ tí wọ́n mọ̀ iye àsìkò tí wọ́n lò láyé ó ṣe ẹlòmíì tí ń fẹ́ wò tí ń sọ bí jẹ́ ń sọ̀rọ̀ yẹn ọlọ́run ó sì mọ ọgbà oúnjẹ tó jẹ láyé gan ti tán tọ̀sán yìí nìkan náà ni ò ní jẹ tálẹ̀ kò sí mà lóbi jẹ́ pé ẹni tó bá ní mọ́ni nígbà míì asọ́ra ṣe kò ní bó bá ti ń ṣe nǹkan yóò máa fi insha allah yóò máa fi kún bọ́lọ̀ ń bá fẹ́ o bọ́lọ̀ ń bá fẹ́ o bọ́lọ̀ ń bá fẹ́ kò ní máa sọ̀rọ̀ bí ẹni pòun lòún kọ̀ǹtú ayé ẹni tá a dá la jẹ́ ọlọ́run ló mọ bẹ̀rẹ̀ ló mọ àárín ló mọ bubu tọrọ kagun sí ọlọ́run jọrọ owó já síbi tó dáa. ọlọ́run bá ní wà ní àṣà an yakuna qad iqtaraba ajaluhum. wa ana àṣà an yakuna qad iqtaraba ajaluhum. ọlọ́run bá ní wọn ò mọ̀ ní ó ṣeé ṣe kó ṣe pásìkò tọ́lọ́run ó mú wọn kúrò gan ti dé tán tí ó sì yé wọn. fàbí ayé hadithin ba'dahu yu'minun. ọlọ́run bá dẹ̀ ànábì bí wọ́n léèrè ọ̀rọ̀ wo lẹ́yìn kuraani yìí lẹ tó fẹ́ gbàgbọ́. ṣé alọ́lọ́run ṣàlàyé tó ni àbí ó kò fún wa láwọn àmì tó tó láti lè fi gbà pọ́ lọ́wọ́n bá wà ọlọ́run ní ọ̀rọ̀ wo ló tún wá kù tán tó lè fi báyàn sọ̀rọ̀ tó lè kún tó báyìí. فبأي حديث بعده يؤمنون؟ فبأي حديث بعده يؤمنون؟ ba'dahu yu'minun. aláwọ̀ bá lọ́rọ̀ wo ló tún wá kù mọ́ lẹ́yìn ba'dahu ayé ba'da al-Qur'an ọ̀rọ̀ wo ló tún kù lẹ́yìn al-Qur'an yu'minun tí wọ́n wá tún fẹ́ gbàgbọ́ tẹ̀ bá ti lè gba Qur'an yìí gbọ́ kí ló tún kù mọ́ hadith ń bẹ yẹn kì í ṣe pọ́lọ́wọ́n bá sọ pé fábí ayé hadith hadith wo lẹ́tí fẹ́ máa gbàgbọ́ kì í ṣe tọ́lọ̀ ń sọ nìyẹn o hadith tọ́lọ̀ ń mú wa nàkìrà torí pé hadith lugatan ọ̀rọ̀ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe páyà yìí nullify hadith láti lè lò láti fi sọ̀dájú ẹ̀sìn ṣùgbọ́n tọ́lọ̀ ń sọ níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ wo sẹ́yìn tẹ́ gbọ́rọ̀ ọlọ́run ní wọ́n fà hadith bá yín sọ̀rọ̀ lẹ́gbọ̀ọ́ ọ̀rọ̀ wo lẹ tó fẹ́ gbàgbọ́ lẹ́yìn tẹ́ ẹ bá gba kùránì gbọ́. man yudlilillahu fala hadiya lah. gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́n ọba tó bá ti kádàrá ìní mọ̀nàmọ́ kò sẹ́ni tó lè firúfẹ́ ẹni bẹ́ẹ̀ mọ̀nà. wa yadharuhum fi tughyanihim ya'mahun. ọlọ́wọ́ bá nílẹ̀ ànábì fi wọ́n lẹ̀ wọ́yẹ́dárò hún ọlọ́wọ́ bá tọ́lá rẹ̀ ga òun gan fún rẹ̀ kì í lé èèyàn kiri wọ́yẹ́dárò hún ọlọ́wọ́ bá ti pa wọ́n tì gbogbo àwọn tán ní òsọ́lọ̀ ẹ̀fìn wọn lẹ̀ wọ́yẹ́dárò hún ọlọ́wọ́ bá ti pa wọ́n tì fi togoyá ní ìyàmọ̀ níbi ìrọ́lọ́wọ́ bá fín níbi ìgbẹ́rùgbẹ́rí sọ́lọ́hún yàmọ̀ ohun tí wọ́n mú mu rárá ń bẹ̀ ọlọ́run fi wọ́n lẹ̀ síbẹ̀ ọlọ́run tún ń ṣe tí wọ́n fi máa pọ̀ lẹ́sẹ̀ yẹn ó tún ṣe fún wọn ọlọ́run ọba ó jọ̀wọ́ wọn síbẹ̀ tẹ́ bá lẹ̀ ní ìṣètò ọlọ́run kò lè tó bẹ́ẹ̀ ọlọ́run ọba fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba bínú sí wa. yasalunaka ani saati ayyana mursaha kul innama ilmu inda rabbi la yujalliha liwaqtiha illa hu thaqulat fi samawati wal ard. لا تأتيكم إلا بغتة يسألونك كأنك هفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون بني أو ní بابو يسألونك عن الساعة ayyana mursaha. yasalunaka ani saati ayyana mursaha. ọlọ́wọ́n bá ní wọ́n ó máa béèrè lọ́wọ́ ìrẹ́ anabi sallallahu alayhi wa sallam wọn ò ní jẹ́ gbádùn wọn a máa dà ọ́ láàmú wọn máa bi ọ́ léèrè ani saati ayyana mursaha wọn máa béèrè nípa ọjọ́ tá yóò parẹ́ ọjọ́ tá yóò parẹ́ ni asáà wọ́n máa béèrè pé ìjọ wo gan-an la yóò parẹ́ anabi anabi noah ó la yóò ní pẹ́ parẹ́ anabi ibrahim dé ayé òní pẹ́ parẹ́ musa dé ayé òní pẹ́ parẹ́ isa dé ayé òní pẹ́ parẹ́ muhammad náà dúró ìgbà wo gan ni ó parẹ́ ara wọn mi lògbé ayé kankan ò parẹ́ jàre wọn kàn fi ń dẹ́rù báyẹn ni ẹlòmíì ara wọn yẹn sọ bẹ́ẹ̀ pé kò sáyé kankan tí ó pa kò jẹ́nà kò sí ná àwọn ilé tó dá alábùjá náà làlì jẹ́nà àwọn àdúgbò kan lẹ́kọ̀ọ́ àwọn náà ní iná náà nu wọ́n bá abilé olè ní bá tì ní sọ tó bá yẹ pé ilé èkó yẹn ni ilé àbújá làlìjẹ́ náà ni iná nìyẹn àwọn èèyàn láyé ò ní parẹ́ báwọn ṣe mọ̀ bá tí ó bá parí ó ti kó parí láti ìjọ yìí ọlọ́ni yasalunaka ani sa'ati ayyana mursaha. yasalunaka ani sa'ati ayyana mursaha. ọlọ́wọ́ bá nílẹ̀ ànábì wọn máa bi ọ́ léèrè nípa ayyana nípa àsìkò tá yóò parẹ́ ayyana ay waqt àsìkò mursaha. ọlọ́wọ́ bá ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run àgbékalẹ̀ tó bù háyà ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tábà ní ká tu lọ́gbọ̀n ẹ̀dán bá a ṣe tu náà ni ẹ̀wọ́n máa bèè nípa ajọ́ tá yóò parẹ́ ṣùgbọ́n kò gbé bọ́lọ̀ ń ti gbọ́rọ̀ yẹn kalẹ̀ kò gbé jáde bẹ́ẹ̀ àmọ́ ní ta fẹ́ gbọ́ yín bẹ̀ lèyí ta sọ yẹn ṣe rí ọkọ̀ ojú omi murusa ìdánpè ní murusa òun náà ni kírẹ́ǹpé yorùbá èbúté ibi tọkọ̀ ojú omi máa ń gúnlẹ̀ sí. Si tọkọ̀ ojú omi tó bá ti gúnlẹ̀ kò lọ́mọ nìyẹn ó ti parí ìrìn àjò ẹ̀ nìyẹn ọlọ́run wá fi ayé gangan ó fi wọ́kọ̀ ojú omi ó wá fi ìgbà tí ó parí ó wá fi pé bí ìgbà tí ayé nígbà tó bá débùté ìtumọ̀ mùrìsá nìyẹn ṣùgbọ́n tá a bá fẹ́ máa da wa láàmú figurative expression yẹn á dààmú pọ̀ ṣùgbọ́n tá a fẹ́ gbọ́ ìbẹ̀rù àwòrán yóò parẹ́ ọlọ́run bá ní ẹsẹ̀ alúnáka anisa àyànà mùrùsáà ìgbà wo ni omi ayé ò gbẹ ìgbà wo ni ayé gan yóò parí ìrìn àjò rẹ̀ yóò débùté wọn àwọn ọbẹ̀ ànábì léèrè bẹ́ẹ̀ torí pé mùrùsáà èbúté tọkọ̀ ojú omi máa gúnlẹ̀ sí tó bá rìn lọ títí títí tó bá ti débùté tọ̀ ọ́ parí ìrìn nu ìgbà wo ni ayé ò débùté tí ò ní pé ayé kọ̀ntínú mọ́ ìyẹn lọ́wọ́n bá fi ní wọn á béèrè bẹ́ẹ̀ yasalunaka ani saati ayyana mursaha. yasalunaka ani saati ayyana mursaha. ayyana ní èdè lárúbáwá bitmana mata when onítúmọ̀ ayyana ay mata tẹ̀sílò dúníyà ìlà mursaha kàmá tẹ́sílù sẹ̀fínàtù ìlà mùrìsà. ọlọ́run wá ẹ̀wò ọlọ́run fi ayé wí ọkọ̀ ojú omi ṣùgbọ́n ọlọ́run mẹ́ńṣẹ́ ọkọ̀ ojú omi ń bẹ̀ yẹn ọlọ́run wá lọ mẹ́ńṣẹ́ ṣé umi ńlá wà sí mi hè àwọn fíṣọ́ọ̀sì kan ní tó ṣe pé tán bá ti dárúkọ rẹ̀ á ti mọ̀ pọ́kọ̀ ojú omi náà ń sọ nínú àwọn àkànlò èdè nínú alukur'an ònìyẹn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ní wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam nípa pé ìgbà wo la yóò dópin àwọn èèyàn máa béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n bí àwọn tó ṣáájú rẹ̀ náà bẹ́ẹ̀ kí lọ́wọ́ bá ní kánábì ò sọ. kul innama ilmu inda rabbi. ọlọ́ni ànábì sọ fún wọn innama ilmu ha ìmọ̀ ọjọ́ tá yóò parẹ́ inda rabbi ọwọ́ ọlọ́run ọba mi nìkan ló wà wọ́n bi nuhu léèrè nítorí náà sọ nìyẹn wọ́n bi anabi ibrahim nítorí sọ nìyẹn wọ́n bi anabi musa nítorí sọ nìyẹn wọ́n bi anabi isa ìyẹn jesus christ nítorí náà sọ nìyẹn pé ọlọ́run nìkan ló mọ̀jẹ́ táyé ó parẹ́ wọ́n bi anabi wa muhammad sallallahu alayhi wa sallam nítorí sọ nìyẹn lẹ́ẹ̀fi lè mọ̀ wípé mẹ́sẹ̀gì kan náà ni gbogbo wọn mú wá mẹ́sẹ̀njà sí pọ̀ ṣùgbọ́n mẹ́sẹ̀gì kan náà ni gbogbo wọn sọ ọ̀rọ̀ wọn ò yàtọ̀ síra wọn tẹnìkan bá wá dìde lásìkò táwa wà yìí tó wá sọ lẹ́kọ̀ọ́ payé ó parẹ́ káwọn èèyàn wá máa dá ní tí wọ́n ní sílẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dá owó nǹkan tí wọ́n nílẹ̀ inú kálukú ó jẹ́jọ́ ogún jẹ́ inú ilé táwọn ọ̀làmọ̀ láyé wọ́n láyé ó parẹ́ ẹ wọ àwọn èèyàn ká ní lóòótọ́ ọ̀la láyé ó parẹ́ náà sí oúnjẹ ní ká ẹ ó ṣẹlẹ̀ gbà kan tá a bá gbàgbé ṣùgbọ́n ó ṣòro ká tó rí mùsùlùmí kó jáde kó sọ bẹ́ẹ̀ kò sẹ́nìkan àtà àwọn ànábì ọlọ́run ọlọ́run ò fi mọ́ rẹ̀ mọ́ wọn àtà àwọn màláíkà ọlọ́run ò mọ́ ọjọ́ tá yóò parẹ́ kò fi mọ ẹnikẹ́ni òun nìkan ló mọ ọjọ́ náà ló mọ àsìkò náà ọlọ́run nìkan ló mọ̀ ọlọ́run ọba fi sọ pé rẹ̀ ànábì sọ fún wọn. ìnáma ìlmù àìndàrọ́bì. ọlọ́run nílẹ̀ ànábì sọ fún wọn pé ìmọ̀ ọjọ́ tá yóò parẹ́ ìndàrọ́bì ọ̀dọ̀ ọlọ́run ọba mi nìkan nìmọ̀ ẹ wà akálàsì àwọn ànábì ọlọ́run wọ́n lè máa sọ àwọn signs àwọn alamet amarot àwọn àmì payé ti fẹ́ o ti ń súnmọ́ anabi wa muhammad sallallahu alaihi Wasallam. sallam anabi sọ àwọn àmì tá a máa rí tá a gbọ́dọ̀ máa fi kí sára páyé ti fẹ́ parẹ́ anabi sọ àwọn amarọ́tù alamọ́tù sáàtì àsogọ́ àwọn àmì páyé fẹ́ parẹ́ ó ti ń súnmọ́ àwọn èyí tó kéré tá a bá ti ń ráwọn yẹn kò tí ì parẹ́ náà ṣùgbọ́n ẹ máa múra lẹ̀ anabi tó wá sọ alamọ́tù sáàtì lè kóbírọ́ àwọn àmì òpin ayé èyí tó tóbi èyí tó gbé tẹ bá ti rí yẹn tó bá ti ń ṣẹlẹ̀ ànábì ní àsìkò táyé ó parẹ́ ńgbà yẹn ó dà gẹ́gẹ́ bí obìnrin tó lóyún tó sù ti pé kàmùtí mí obìnrin tó sù ti pé ẹ̀rí pé tó bá fẹ́ rìnrìn àjò kò ní fẹ́ lọ anytime ó lè yá oṣù ti pé gbogbo ẹ ti pé ọmọ lè retí anábì láwọn ìṣẹ̀lẹ̀ kan ń bẹ tó bá ti ṣẹlẹ̀ tí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀ ẹ mọ̀ pé anytime ló lè ṣẹlẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ ńláńláńlá èyí tànàbì ní tó bá ti ṣẹlẹ̀ kóníkàlùkù máa ń retí at anytime time báyọ̀ parẹ́ nínú ẹ̀ òun náà ni kóòrò yọ níbi tó ti ń wọ̀ àbí kó lọ wọ̀ síbi tó ti ń yọ. Si kò í ṣẹlẹ̀ ẹlòmíì wa máa sọ pé òwe lọ́lọ́run fi pa kò lè ṣẹlẹ̀ àwọn ibi tí islam wà lánàá islam ó kúrò mbẹ ibi tí yóò sí islam àwọn ọmọ ṣe islam èèyàn kọ oòrùn yẹn rí báyìí níbi tó ti ń yọ ibi tó ti ń wọ̀ ni ó ti yọ ẹ rí fisikálì báyìí nínú àwọn àmì òpin ayé èyí tó tóbi nìyẹn nínú àmì òpin ayé yìí tó tóbi kòrújù dáàbà ẹranko bẹ́ẹ̀ yẹn bá ti rí báyìí yóò máa sọ̀rọ̀ pé ah kèfèrí ní iná lọ́wọ́ ọmọ àlìjánà ni ó wọ̀ yóò máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyẹn ò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n lómi máa ń sọ pé ah, ó ti ń ṣẹlẹ̀ ṣe fún àwọn ara àwọn àkùkọ kan náà tó ń kọ kékeré nké ẹ máa kírun ṣe é mọ̀ pé èyí tá ànábì ń sọ kì í ṣe pé kókókókó mm, mm, yóò sọ bí èèyàn báyìí torí pé ẹ máa kírun ẹ máa jó lọ ó lè túbọ̀ síbẹ̀ náà torí pé àwa là ń tu bẹ́ẹ̀ sóde ẹ lè tu síbẹ̀ náà àwọn oníjó náà lè sọ wípé ó jẹ́rìí sí ìjó wọ́n lè ní ẹ máa gbẹ́ bọ́ wọ́n lè sọ bẹ́ẹ̀ náà èyí tẹ̀ ń so mọ́ra wọn yẹ kọ́ lànà sọ yóò sọ̀rọ̀ gan-an tá a gbọ́ báyìí ní èdè téèyàn gbọ́ tí ò ní ju èdè ẹranko ìyẹn ò ní ṣẹlẹ̀ bí yẹn bá ti ṣẹlẹ̀ ẹ mọ̀ wípé anytime bọ́ ọ bá jáde ńlẹ̀ gan mọ́fọkànbalẹ̀ pé ọ wọlé àwọn èyí tí ànábì ń sọ nínú ẹ̀ ó ní khuruju almasi idajal masihu dajal òun yẹn náà ń pè ní nínú christianity wọ́n ń pè ní antichrist yóò wá tó bá ti wá ẹ máa retí pé gbogbo ẹ̀ ti ń kásẹ̀ lẹ̀ lẹ́yìn ìgbà tó bá wá wá nùzúlù ìsá bùnú mariam ìsá ọmọ mariam olóòdè ọ̀nà wo lòun gbàdé má dára ẹ láàmú kùránì ti sọ hadith ti sọ. So, anabi sallallahu alayhi wa sallam anabi sọ bí ó ṣe sọ̀kalẹ̀ láti sánmà yóò gbé ọwọ́ lérí ìyẹ́ àwọn màláìka méjì yóò sọ̀kalẹ̀ ní ìlú kan tó ń pè ní Damascus yóò máa sọ̀kalẹ̀ bọ̀ ní ọ̀gangan almanaratul bayda white minaret ní Damascus ọ̀nbẹ̀nbẹ̀ anabi sọ pé tó bá ti sọ mọ́sálásí yẹn yóò kírun bẹ́ẹ̀ wọ́n ó ti síwájú kó kírun ṣáájú fáwọn èèyàn yóò ní àwọn ah, òní kírun òun ó tò lẹ́yìn láti lè jẹ́ kán mọ̀ pọ̀ ọmọlẹ́yìn ànábì lò bóun ṣe wáyé ọmọlẹ́yìn ànábì lò. sallallahu alaihi wasallam. àwa la ní àlàyé yẹn ṣùgbọ́n bàtà àlàyé yẹn ò yí ọ lójó bá sọ pé ah ẹni táwa náà bá ń sọ sí wọn ò ní rò pé bóyá tiwọn là ń sọ irọ́ o àlàyé yẹn ní kókó ó ń bẹ lọ́wọ́ wa iye ọjọ́ tí ó lò kódà ẹ̀yin sọ ọmọ Mariam yóò ṣe hajj yóò ṣe umrah nígbà tó bá jáde láyé mùsùlùmí ní ó sí la gbogbo yẹn ń bẹnu hadith tó clear ibi tí yóò ti pa Masihu Dajjal antichrist yìí yóò máa wá kiri ni tí yẹn bá ti gbọ́ pé isa ti dìde yóò máa sá ìgbà tó bá wá pàdé ẹ̀ yóò pàdé ẹ̀ ní abìkan tó ń pè ní báàbù lud lud gate lágbègbè Dimashq Jerusalem gbogbo eré abẹ yẹn yóò pàdé ẹ̀ mẹ́ẹ̀ ibẹ̀ ni ó ti pàdé ẹ̀ tó bá ti wá rí lọ́ọ̀kan tí masiwu dajjal tó bá ti rí ẹ̀yìnsá ọmọ mariam yọ bẹ̀rẹ̀ sí ni máa yọ bí ìgbà tí kandu bá ń yọ isabu ni mariam ni àmọ́ tí ìyọ tán àkọọ́lẹ̀ ni pé ọ̀pá ọwọ́ mi yìí ó ní màá fi pa ọ́ mo gbúdọ̀ fi kàn ọ́ la ọba kan yọ tán ọkàn yọ fúnra ẹni ọ̀pá yìí gbúdọ̀ kàn ọ́ la ẹ̀yìnsá ọmọ mariam wà fọ̀pá yẹn kàn lára ní ó dópin antichrist ni ẹ̀ masiwu dajjal ó ń bẹ nínú súnà àlàyé ẹ̀ ń bẹ ń bẹ́ẹ̀ tánàbí sọ fún wa bí yẹn bá ti ṣẹlẹ̀ ọjọ́ ló kù tá à ń retí lẹ́yìn yẹn al-Ya'juj wa Ma'juj àwọn náà tún wá dé ìgbà tí wọ́n bá dé Ànábì Ìsá àmọ́ abẹ́ lọ pé ọlọ́run àwọn ẹ̀dá ilé wọ́n tún fẹ́ ju ti Masihu Dajjal lọ ọlọ́run wàá sọ fún Ìsá wípé agbára rẹ ò ní ká wọn kó gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ pẹ̀lú ẹ kó wọn kúrò ẹ máa lọ sórí òkè kan ẹ lọ dúró bẹ́ẹ̀ wọn ò wá lè sọ̀kalẹ̀ ìyàn ebi yóò máa ṣẹlẹ̀ gbọ́n wọn bá bẹ̀ lọ títí títí ọlọ́run wà ní kí owó kan gbogbo ìdáhùnsọ yìí ó ń bẹnu hadith owó kan yóò wá sọ àwọn yájújú àti májújú yóò sọ wọ́n lọ́rùn báyìí tó bá ti sọ wọ́n lọ́rùn owó tí ó pa wọ́n náà àwọn ẹ̀dá yẹn wá pọ̀ débi pé tán bá tún wá kú tán tọ́lọ́ ń gbàdúrà yín sá wọ́n gba gbogbo orí ilẹ̀ ẹ̀ ní space kan báyìí téèyàn lè fẹsẹ̀ tẹ̀ ní tán pọ̀ dé wọ́n wà á máa rùn ànábì yìí sọ tún bẹ́ẹ̀ lọ́n pé ọlọ́run ṣàánú wa ọlọ́run wà á ní kójò kan ó rọ̀ òjò tó bá rọ̀ yẹn ni ó wà àgbàrá rẹ̀ ni ó wọ́ gbogbo wọn lọ àsìkò yẹn ànábì yìí sá yóò máa lògbà títí tí ó fi jáde láyé bọ́bá ti lè jáde láyé pẹ́rẹ́ báyìí ìyókù kò kú ẹni rí kan lórílẹ̀ mọ́ anabi sallallahu alayhi wa sallam anabi ní la taqumu sa'a illa ala al-ashrar níjọ́tá yóò bá parẹ́ kò ní ku ẹni ọlọ́run kankan mọ́ lórílẹ̀ ìyẹn làwọn bàbá wa fi máa ń bẹ lọ́n pé lọ́n ìjọ́tá yóò parẹ́ ọlọ́mọdé á yóò parẹ́ máa wọ́n lérí torí pé tí wọ́n gbọ́ yé ni pé tọ́ ọ wà láyé ìjọ́tá yóò parẹ́ òyìnbó sẹ́ni ọlọ́run mùsùlùmí pọ̀ anabi ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n àwọn àmì kéékèèké tánàbì ni yóò máa ṣẹlẹ̀ àwọn yẹn ti ṣẹlẹ̀ gbogbo ẹgbẹ́ ti bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tán anabi ti sọ obìnrin ọ pọ̀ di ọkùnrin lọ só ti ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀ obìnrin ọ pọ̀ di ọkùnrin lọ nísìn owó pọ̀ ṣùgbọ́n ìwúlò owó kò ní tó púpọ̀ rẹ̀ ẹ mọ̀ ẹgbẹ́ àwọn bàbá wa mi gbẹ gba tó ń kọ́kọ́ gbàṣẹ́ kínní kan bíi pounds kínní kan ló ń gbà gbogbo owó tí ń gbà yẹn ẹ mọ̀ òkú bẹ́ẹ̀ owó yìí ò tó ò tó wà náírà ẹni tó ń bá tún nana nana òun ó tún save nínú owó yẹn nínú ẹ̀ ẹlòmíràn ní gbòdì first count tó ń kọ́kọ́ rà one thousand five ni one thousand five hundred naira nìka saloon tó ń rà jẹ̀mọ́ one five gan kò ṣeé gbọ́kadà jáde padà wọlé yóò tán nìsín owó ti pọ̀ òṣìṣẹ́ ìjọba mi ń gba one point eight million lóṣù ṣùgbọ́n ẹbí léèrè pé kí ló fi ṣe kóṣù yẹn ó tún parí owó yẹn ò ní tó náà ni owó tánàbí sọ yẹn ó ń ṣẹlẹ̀ àti oríṣiríṣi àwọn àpẹẹrẹ míì takọ́rùbùlẹ̀ aswak àwọn ọjà ó máa súnmọ́ra wọn oríṣiríṣi ìran bísínẹ́sì ni ó máa wo ayé èyí tó jẹ́ àlàálì àti èyí tó jẹ́ haram ó ti ṣẹlẹ̀ àbí ó ti ṣẹlẹ̀ yìí bísínẹ́sì wà electronic bísínẹ́sì wà èyí tó jẹ́ haram pọ̀ lọ́kàn kún bẹ́ẹ̀ èyí tó jẹ́ àlàálì náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ti lú mọ́ra wọn anábì tún sọ wípé àwọn ọjọ́ ayé yóò wá mọ fast gbogbo wa náà tá a bá kíyèsí nígbà kan èmi máa ń ronú ẹ̀ gba gba wọn primary school tá a bá ti primary school tá a bá ti school dé àsìkò tá a fi ṣeré kí àlàásàrí ó tó tó a ṣeré ṣeré ṣeré ṣeré ṣeré ṣeré ṣeré ṣeré tí ó sùn wa gan ká tó wá kí ẹ sọ̀rọ̀ àtúnlẹ̀ àṣírí lẹ́yìn gbàtà bá káṣírí àṣẹṣẹ wàá lọ ilé kí ilẹ̀ ò wá ní súbọ̀rọ̀ a tún pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ̀ ni a tún pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ká tó kó lè kí ṣùgbọ́n lè níjàmọ́ báago kan bá ti lù báyìí kó tó díjú kó tó yà fọ́ ti lù. aago bá a jókòó ní ìsìn mọ́gìrìbì ti wọlé ṣùgbọ́n tẹ́lẹ̀ ìwọ náà kíyèsí ilẹ̀ ń pẹ́ ọjọ́ ayé ń pẹ́ táwa bá wá sọ yẹn pẹ̀lú ìjọmọdé wa kí làwọn bàbá wa kí làwọn sọ nígbà tí wọ́n àwọn bàbá àwọn anítàwọn bá kọ́kọ́ jí lọ lè kéwù láàárọ̀ tàbá kan tó wọlé kéwù náà wọn ò ti kọ́kọ́ ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan kan tó wá ṣiṣẹ́ jókòó nílé kí ó bí aago mẹ́sàn tábà wá ké ó di bí aago méjìlá pé mẹ́sàn-án sí méjìlá yẹn yóò pẹ́ débi pé lẹ́yìn ìgbà yẹn náà wà lo oko wọn ò tún wá lọ ṣiṣẹ́ lóko wọn ò tún wá kí àìlà nílé twelve kẹ́ẹ̀ tó rìn dóko gan two ti lò wọ́n ò rìṣẹ́ lọ sóko yẹn wọ́n tún wá ṣe iṣẹ́ in tí wọ́n jẹ lọ́sàn-án oko ni wọ́n tún wálé wọn sì gbúdọ̀ mọ́ wá kí sọ̀látù zuhur nílé ẹ jẹ́ káwọn ó dánwò lásìkò tí wá sí ojú ọ̀nà ni tí wọ́n bá yín kẹ́ẹ́ tó dókó kan ẹ já kí èsì bó ṣe ń lọ yẹn ànábì ti sọ bẹ́ẹ̀ nínú àmì òpin ayé ni yóò máa yá yóò máa yá yóò máa yá ó sì ń yá ẹ̀ kí èsì ara ni níjọ́ wo ni jímọ̀ kan náà jimá mi ló tún dé ń bọ̀ Ramadan ń bọ̀ ó ti tún parí bó ṣe ń yá nìyẹn bó ṣe ń yá nìyẹn fahalmi mudakiri sáàkì sára báyìí. ọlọ́run ọba nira ànábì wọ́n máa bí ọ́ léèrè ṣùgbọ́n yìí ò lè sọjọ́ tọ́lọ́run ó parí rẹ̀ àmọ́ àwọn ọlọ́run wọ́n lè sọ àwọn àmì táfi lè mọ mọ̀ pé pípa ilé ayé ó ti súnmọ́. kò lè nàmà ilmọ̀ àìndàrọ̀ bí. ọlọ́wọ́ bá ló sọ fún wa pé ìmọ̀ ọjọ́ tá yóò parẹ́ ọwọ́ ọlọ́wọ́ ọba ló wà. láàyò jálè ha lè wà kọ́tì ha ìlàhù. kò sẹ́ni tó lè kásọ lójú àsìkò tá yóò parẹ́ ìlàhù àyàfòun nìkan. kàkúlá ti fi sàmà wá àti wọn lọ. ọlọ́ni ìmọ̀ ọjọ́ tá yóò parẹ́ ìmọ̀ tó wúwo ní fún gbogbo ẹni tí ń bẹ ní àti tí ń bẹ ó kọjá ìmọ̀ wọn ọlọ́run gbé láti sánmà àwọn mọ̀lẹ́kà gan ò ẹnìkan wá ń sọ lẹ́kọ̀ọ́ pé ayé ó parí yẹ pé ó ti mọ gbogbo yóò yẹn mọ táyé ó tayọ ń táwọn tí ń bẹ ń lè mà àwọn tó láta àti ikun ìlà àbáwẹ́ta ìgbàdá yóò parẹ́ yóò ní sàdédé wá báyìí òjijì ni tẹ̀ ní rankan pé yóò parẹ́ njọ́ náà ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam bánabi ò ṣe mọ bí ò ṣe mọjọ́ tá yóò parẹ́ tí ò máa ṣekò anabi sọ àwọn nǹkan kọ̀ọ̀kan fún wa anabi ní ṣùgbọ́n gbogbo ọjọ́ tí ò bá jẹ́ ìjọ jimá ni ó jẹ́. anabi ní la taqumu sa'a illa yawm al-jum'ah ìjọ jimá ni ó jẹ́ ajẹ́pẹ́ tílé òní bá ti sú ajẹ́pẹ́ kìí sò nínú tóòrùn bá ti wọ̀ kìí sò nínú. látà tí kún ilà àbágọ́tà òjijì ni ó ṣẹlẹ̀. yasalu nakaka nakaha fiyun anha. àwọn bá ní wọn mọ obìnrin ànábì léèrè ka anaka hafiyun anha hafiyun tí wọn bá ní hafiyun ìtumọ̀ tó ní ó pọ̀ nínú alukur'an nínú èdè ẹni tí ó ń tọpinpin bí dandan òun fẹ́ mọ nǹkan òun fẹ́ mọ nǹkan òun ni hafiyun kéèyàn wà inquisitive bákan náà hafiyun ẹni tó ṣe wípé à ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tí ó wà fragile tá a fẹ́ kí nǹkan ó ṣe wọ́n máa ń pè ní hafiyun. ṣùgbọ́n níbí yìí ọlọ́wọ́ bá ní wọ́n mọ abiri anabi lérí ká ẹnìkan hafiyun a abẹ́ ẹni wípé ìmọ̀ ọjọ́ yẹn bẹ́ẹ̀ ní pọ́wọ́ rẹ ló wà bẹ́ẹ̀ ni pé o ní ìhàtọ̀ pẹ̀lú ẹ̀ wọn ò ní jẹ́ gbádùn ìjọba làyọ̀ parẹ́ ìjọba làyọ̀ parẹ́ bẹ́ẹ̀ ni pé ojoojúmọ́ náà ló كأنك حفي عنها إنما علمها عند الله ọlọ́wọ́ bá ní ànábì sọ fún wọn àníṣẹ́ ìmọ̀ ọjọ́ tá yóò parẹ́ عند الله ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà. walakinna akthara an-nasi la ya'lamun. ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn la ya'lamun kò yé wọn àǹfààní ń bẹ níbi kẹ mọ́mọ́jọ́ tá yóò parẹ́ orí lọ́wọ́n bá fi ṣe fún wa tá a bá mọ́jọ́ tá yóò parẹ́ ẹlòmíì ò ní bímọ ah, kóun yá àtètè lọ lọ tòun kó mọ́tò bí ọmọ kan fún ayé pípa rẹ bá a bá mọ́jọ́ yóò parẹ́ ni jìnnìjìnnì ọba bá wa ò nílé pílánì mọ́ tí wọ́n bá sọ fún ọ pé ọ̀túnla náà ni ó parẹ́ ẹ̀sáàmù tó o fẹ́ ṣe kí ló fẹ́ ṣe fún kókó bẹ̀ kan lọ gbowó ẹ̀ padà iṣẹ́ ẹnìkankan ò ní ṣiṣẹ́ mọ̀ pé kí là ń ṣe fún wọn lọ ní next week náà ni <laughs> wọn kàlùkù fẹ̀ kan jókòó ara rẹ̀ kan ọlọ́wọ́n bá ní àìmọ̀mọ́jọ́ tá yóò parẹ́ yẹn oore ló jẹ́ fún yín walakinna akthara an-nasi la ya'lamun. walakinna akthara an-nasi la ya'lamun. ọlọ́run ní ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn ẹ̀ máa ń fa ni tó ń bẹ níbi kẹ mọ́ mọ́tò láyé ó parẹ́ èyí tó kù ní kẹ mójútó tọ́lọ́ kẹsì má ṣe tọ́lọ́ gbogbo àti òbá ti jẹ́ ọlọ́run mọ́sàáyì jẹ́ ká lábọ̀ rẹ lọ́dọ̀ rẹ orí dáadáa tó fi wá léyìí ọlọ́run jẹ́ ká pẹ́ lérí ẹ̀ jẹ́ ká pẹ́ lérí ẹ̀ kò sì forí jìn wá kò yọ́nú sí wa kalimatani khafifatani ala lisan thaqilatani fil mizan. حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقلتان في الميزان حبيبتان إلى الرحمن subhanallah wa bihamdihi subhanallah il-azim. alhamdulilayi wasalaatu wasalaam ala rasulillah inshallah taala ọjọ́ ti lọ ṣùgbọ́n bó ti wulẹ̀ kó lọ àgbà ìbéèrè bó ṣe yọ mẹ́ta ọwọ́ kan látẹ̀yìn bẹ̀rù alhaji star number two number three ẹ jẹ́ ká fi mọ̀ báwọn. now wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. now now. náà náà gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè mo ṣe gbọ́ yé obìnrin tí ó máa ń fi ọjọ́ mẹ́rin ṣe nǹkan oṣù ẹ̀ ìgbà tó wá dijọ́ kẹta àbí ó wá dúró ó wá lọ wẹ̀ nígbà tó wẹ̀ lóru ó jẹ sàárì ṣé ẹ̀jẹ̀ yẹn ó padà wá ó jẹ sàárì tán kó tó wá wẹ̀ ṣé ó láwọ̀ ẹjọ́ òun àbí ò ní àwọ̀ ẹjọ́ òun ìdájọ́ ọ̀rọ̀ wọn àfọ̀ pọ̀ lérí obìnrin tó ṣe pé bóyá ó ń fi ọjọ́ mẹ́rin àbí márùn-ún ṣe nǹkan oṣù ìgbà tó wá di ọjọ́ méjì nǹkan yẹn bá dúró ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní nígbà tó ti mọ ọjọ́ tí fi ń ṣe yẹn kó sì ṣe sùúrù ó sì máa kó tó padà wá ṣùgbọ́n àwọn àfáà mi sọ pé ìdájọ́ ohun tí òjòbìnrin ó kírun náà lẹ̀jẹ̀ torí òun tẹ́jẹ̀ ń bá ti dá kódà bó ṣe pé láàrin wákàtí kan ló dá tó sì rí àmì dídá torí pé tó bá dá so tó sì rí àmì pé ijọ́ mẹ́rin lòún fi ń ṣe ṣùgbọ́n ọjọ́ kẹta yìí pẹ̀lú tó rí yìí o tó bá dá tán bí ṣe mọ̀ rí náà nìyí ó súnmọ́ kó ṣe pé ìṣesí rẹ̀ yẹn ń change nìyẹn so kó sì lọ wẹ̀ bá náà kọ́mọ́ dúró dijọ́ kẹrin nígbà tó ti rí sáyìn tó bá ti dá bí ṣe mọ̀ rí ó wá dòru kò tí ìwẹ̀ tó jẹ sàárì ṣé ẹ rí sàárì jíjẹ kò ní nǹkan kan ṣe pẹ̀lú òtí ìwẹ̀ kódà ọkùnrin lè súnmọ́ ìyàwó ẹ̀ kóhùn àtìyàwó gan mọ́ ti ìwẹ̀ kán sì jẹ sàárì ìbáṣepọ̀ kódà wọ́n lè jẹ sàárì tán kan súnmọ́ra wọn lókùrú gbàtà lè fájà rí òtí ṣe kí o tí ò tí gbogbo òru yẹn gbogbo ń dábàá fẹ́ ṣe kan máa ṣe kódà kan jẹ sàárì tán kan tún súnmọ́ra wọn àwẹ̀ ò bàjẹ́ torí pé àwẹ̀ ò tí ì bẹ̀rẹ̀ ìgbà tá àlùfáàjà rí bá tó yọ làwẹ̀ tó bẹ̀rẹ̀ sorúfẹ́ obìnrin báyẹn kò sí nǹkan kan tó ti sàárì ẹ̀ àwẹ̀ rẹ̀ lálàáfíà akálá ṣe sẹ́mi kò yóò kásùn bá a gbọ́dọ̀ fi àìmọ́ wẹ̀hún kásùn bá so kọ́ wẹ̀ láti lè láǹfààní àti kásùn bá ṣùgbọ́n sàárì tó jẹun ó ti gbà níyàwó náà nìyẹn kò sí nǹkan kan kò kò sí láì fi bẹ̀ wallahu alam. nọmba two wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. now. tó alhamdulilayi rabbil alamin iṣu ẹni tí ó gba islam tó wọnú islam tí kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ẹ̀sìn kan ló ń ṣe tó wá padà sínú islam àwọn òyìnbó tá a máa ń lò wọ́n ní ṣé convert ni wọ́n ní àbí revert ṣe rí èbó tá a ń lò ojoojúmọ́ náà ló yí padà due to some circumstances táwa náà padà rí pé ah nítorí yẹ ká lò ní torí pé tí bá ní convert lẹ́nìkan ẹni tí ò sí ń bì kan tẹ́lẹ̀ tẹ convert ẹ̀ síbẹ̀ gbogbo wa orí ntọ́lọ̀ ń dá wa lé Islam náà ni òun ni òdúró lérí ẹ̀ ọ́ padà wá lé ni So ló fi jẹ́ wípé èyí tó wà appropriate jù òun ni pé rí fàtì ni ọmọ wa lé ni so ti ilé ẹ̀ náà nínú Islam ó ń lọ́ mọ ẹni tó ń wá káàkiri so ó wà appropriate ká sọ pé revert ni than convert then ẹni tó yẹ pé ó gba Islam ṣùgbọ́n àwọn tó bí wọn ìṣẹ̀lẹ̀ sí Islam ṣó lè jogún wọn ká tó sọ bá mi náà ẹni tó sọ wípé òbí ẹlẹ́sìn Islam ni ṣùgbọ́n òun kì í ṣe Islam nínú sharia islam la yarithul muslimu likafira wala likafira wala likafiru limuslima anabi sallallahu alayhi wa sallam ní kèfèrí lọ́mọ kò lè jogún bàbá ẹ̀ tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà ni mùsùlùmí náà ò lè jogún kèfèrí ẹni tó ní ọmọ kọ́lọ́n kó sànù wá ń bẹ̀ kó sọ bẹ̀ ó ti ní kanú àwọn ọmọ tó fi islam múlẹ̀ irú bàbá bẹ́ẹ̀ tó bá rí wípé tán bá pín ogún ńlànà Islam ó súnmọ́ kí wàhálà ò ṣẹlẹ̀ ó súnmọ́ kó tó pẹ́ ní yìí gan ló fẹ́ jẹ́ abẹnu gan nínú àwọn ọmọ òun ọmọ ìyáálé ni òun nìkan sì nìyẹn bí ó sì fi ó sì fọgbà àwọn yòókù dó lórí Islam àwọn èèyàn ò ní gbọ́yé kò ní yé wọn kódà ó lè di wàhálà ṣùgbọ́n nítòfin Ọlọ́run bó ṣe rí nànú àwa máa ń sọ fúnrú àwọn tó bá nírú àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pé kírú bàbá bẹ́ẹ̀ tó bá fẹ́ kọ wíìlì wọ́n lè gba wíìlì ṣùgbọ́n wọn ò nípìn nínú ogún ṣùgbọ́n wíìlì yẹn ni ẹni ó ti kọ́ lẹ̀ lójú ayé ẹ̀ ṣùgbọ́n tó bá ní bàbá náà tó yẹ pé káfíìrù ni tí wọ́n jẹ́ mùsùlùmí tó o sì mọ̀ pé ẹni tí bàbá yìí ní kọjá <laughs> kéèyàn náà máa ní bẹ́ẹ̀ ẹ wá kọ wíìlì tó ti yé ìtẹ́ẹ̀dẹ̀ fi mọ̀ ní pé wíìlì náà làwọn náà máa kọ́ tẹ́lẹ̀ so ìyẹn lè gba torí bá anabi sallallahu alayhi wa sallam anabini láwàsíyàtà lè wàrí tẹ̀ ẹni tó lẹ́tọ̀ sógún àyíkọ wíìlì fún tó fi lè kọ wíìlì fún ọ ajẹ́pọ̀ lẹ́tọ̀ sógún yẹn ni so ìdí nìyẹn tó fi jẹ́ pé irú ẹni tó mọ̀ pé òun lọ́mọ bẹ́ẹ̀ tó sì rò pé ó lè fẹ́ dà wàhálà kó kọ wíìlì pé ẹni yìí bó kó kó lẹ́tọ̀ nínú ogun ṣùgbọ́n ẹ fún ní nǹkan báyìí ní tí fún yẹn ò ju one third lọ thuluth kò gbọ́dọ̀ jùlọ so ní tíṣẹ̀rí islam sọ lórí ẹ̀ nìyẹn ṣùgbọ́n ká máa tayé yanjú ẹ̀ o kódó kálukú kì í sínú ilé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ń bàjẹ́ lénìí kódó ọ̀pọ̀lọpọ̀ ilé àfàmì wàhálà ń ṣẹlẹ̀ kọ́lọ́wọ́lá tóbi rẹ̀ kó ṣàánú wa kó jẹ́ kí a rí ẹ̀yìn àwọn tó bí wa tó ṣe lórí dáadáa kó sì jẹ́ kó pẹ́ fún wa látàrí dáadáa má sì ṣe wá lọ́mọ kí ó tí ó bẹ̀yìn àwọn àfa wa jẹ́ àwa náà jẹ́ kó ju wá ó dáa jẹ́ kẹ́yìn wa náà dáa birahmati ya rahman ṣùgbọ́n yẹn náà ṣiṣẹ́ à ń fi àsìkò yí ìbéèrè yẹn mo fẹ́ wọ bí ọ̀rọ̀ kan gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá ṣe ní ọ̀rọ̀ fún kó ní obìnrin méjì bẹ̀rẹ̀ láti méjì dé mẹ́ta dé mẹ́rin bá a ṣe máa ń sọ pé nínú sunna anabi sàlá sàlám ni ó dáa ṣùgbọ́n àwọn challenges wà mẹ́ o gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá ṣe ń rọrùn fún bẹ́ẹ̀ má wo iyì tó rò pé òun rí ń bẹ̀ túmọ̀ wọ àwọn challenges tó wà ń bẹ̀ lójú ayé ọkùnrin míì làwọn ìyàwó rẹ̀ ó ti sọ àwọn ọmọdọ̀ tara wọn ọmọ ìyá kò ní bá ọmọ ìyàwó ṣe lójú ayé ẹ̀ náà ni nígbà bá wa lọ tán wàá lọ bá bẹ̀rẹ̀ gbogbo ohun tí wọ́n ṣe tí lè fi jóná gbogbo ayé wa gbọ́ gbogbo dáadáa tí bàbá ń wá rí ó ṣe pátá àwọn ọmọ yẹn ó yọgi sí wọn bàjẹ́ tán yányá so olóbi jẹ́ pé ẹ̀yin obìnrin ẹ bẹ̀rù ọlọ́run obìnrin mi àtìlẹ̀ ni ó ti kọ ẹ̀yìn àwọn ọmọ yẹn síra wọn yóò sọ wọn dọ̀tá ara wọn ẹnìkan ń sọ̀rọ̀ ó ní bàbá wọn ti jáde láyé afáńlá ni bàbá wọn wàhálà wa ń ṣẹlẹ̀ láàrin òun àti ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ yìí sì ni wọ́n sọ ọmọ ìyá kan ọwọ́ ni dẹ́gbọ̀n òun yìí ń ṣe yẹn kì í ṣe tuntun látòjú ayé bàbá àwọn náà ló ti ń ṣẹlẹ̀ ọlọ́dún tó ń lọ sí hajj òun wá pẹ́ kó n tó dé ọkàn bàbá àwọn wá balẹ̀ bàbá náà ló ràn lọ ó sì ti rẹ́gbọ́n òun náà lọ tiẹ̀ onígbà táwọn èèyàn wọn retí pé òun fẹ́ dé òun fẹ́ dé òun fẹ́ dé nígbà tí wọ́n wá gbọ́ pòun dé onínú bàbá àwọn dùn bàbá àwọn wá jókòó sínú ilé gbogbo àwọn ẹ̀gbọ́n gbogbo wọn jókòó òun wá wọlé àwọn tí wọn ò mọ òun gan táwọn èèyàn ṣe bí gbogbo wọn náà dìde náà dì mọ́ òun ẹ̀gbọ́n òun òun ò dìde níbi tó jókòó sí oní bàbá àwọn wá béèrè pé wà á lágbájá kí lọ́mọ yìí fi ṣe ọ́ kí ló fi ṣe ọ́ oníkòsí tó fi ṣe ah, ah, bó tiẹ̀ sojú ayé wọn náà dìde dì máa ẹwù bàbá títí ń kíyèsí bó ṣe kíyèsí tó náà mi fẹ́ dákọ ni ó padà di wàhálà lẹ́yìn ìgbà tó lọ́ta so ló fi jẹ́ pé òbí gbọ́dọ̀ kíyèsí lákíyèsí kódà láti kékeré ló ti máa wo àwọn ọmọ òun ló ti máa kíyèsí ara ọmọ mi ń bẹ kò rí bẹ́ẹ̀ ìyá òun ní ọmọ gbèsè lẹ́mìí ó ṣe jẹ́ pé ọmọ ti lágbádá náà máa ń pè gbogbo gbà bàbá kan ń jọ kan ọ fẹ́ pe ọmọ ìyáálé ó wá fi pé ọmọ ìyàwó wàhálà bá ṣẹlẹ̀ bóun ni wọn ò ṣe ní ìsìpè ṣùgbọ́n ti láwọn tí wọ́n ń pè ó ṣèèṣì ní ìbéèrè kó yọ́ máa ṣèèṣì fún ọ náà àlàyé obìnrin ànìsá ó ṣàyà tinú olókínà lánàá. ànìsá ó ṣàyà tinú. حسن خلقنا نعوذ بالله من شر الشياطين نعوذ بالله من شر الشياطين àwọn kan bẹ nínú obìnrin èṣù ni wọ́n wọ́n kàn gbáwó èèyàn wọ ní àdínlọ́bẹ̀ wọ́n kàn gbáwó dájẹ́ ọmọ tiẹ̀ ọlọ́run ò fún lẹ́bùn ẹ̀kọ́ òwe ṣùgbọ́n lẹ́bùn kókó ṣe ọwọ́ tó sì ń yé bàbá wa ní ìwọ kó ìwọ máa lọ kọ́ṣẹ́ àìrọ kódà bó so do nígbà yọọ jọ kàwé tẹ́lẹ̀ ni. àbọ̀ ibi wọn náà mọ̀ pé rárá o ìgbà mi lè mú yín máa náwó ribiribi lórí kíníkan kíníkan ìyẹn sì máa ṣe rẹ̀ tó o sì mọ̀ pé kò yí ọmọ yìí yóò wá máa fèlì yóò máa fèlì ní kódà kó fèlì ọ̀ máa nà lérí ẹ̀ náà yóò máa nà lérí ẹ̀ bẹ́ẹ̀ yóò máa nà lérí ẹ̀ bẹ́ẹ̀ obìnrin kan ń bẹ mo bá wọn dá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí mo ń sọ yìí yóò ti bẹ́ẹ̀ tó bí ó ti ń súnmọ́ bí twenty years obìnrin yẹn wá máa ń ṣàdúrà lénìí ilé níyàwó méjì mẹ́ta àbíkẹ́yìn ó bẹ lọ́wọ́ kéyìn ó sì mọ bó ṣe máa gbégi lórí ara wọn tó o bá lọ gbé kí ni o gbé roko lórí pankẹ́rẹ́ ọ <laughs> mọ bó ṣe máa tó pẹ̀lú ìbẹ́ lọ ọmọ tí ẹnìkan irú ilé ìwé tí ń lọ owó ńlá ni wọ́n ń sẹ́ńbẹ̀ tọ́bánikẹ́sán two hundred thousand ìyá yìí ó tó fi fifty kún bàbá ò béèrè tiẹ̀ ìyá náà ni ó kó fún ìgbà ìyá kejì náà tọmọ tiẹ̀ náà fẹ́ wọ oní dandan lá ibẹ̀ náà lọ́mọ tó lọ. abáyọ̀ ni kò tiẹ̀ wọ́ yìí tó tó bọjú rárá o ibi tí tìyẹn lọ náà torí pé ó ti rí i pé ìyẹn ń rí nǹkan pálá ó sàmúra kankan àbáyọ̀ wa fẹjọ́ sùn ah, kí n bá sọ̀rọ̀ ibi tó ń ní kọ́ mọ tiẹ̀ máa lọ yẹn ẹ̀kọ́ ẹ̀sìn wà ń bẹ kò eléyìí ló wọn ò fẹ́ ibi tẹ́lẹ̀ ń lọ ṣùgbọ́n ẹnu wọn ò ká lójú òun gbà pé tọ́ tó bá níbi tó wù ọ́ wọn mà sanwó ẹ̀ ẹ bó ń bẹ eléyìí sọ̀rọ̀ kó má sọ pé dandan ibẹ̀ yẹn náà lọ òun náà yarí àṣàlà ìgbà ṣe sùúrù ibi àǹfààní tó wà ń bẹ àǹfààní tó wà ń bẹ àǹfààní tó wà ń bẹ àǹfààní tó wà ń bẹ àǹfààní tó wà ń bẹ ọwọ́ àgbà ìgbà tó wà á gbà ibi tó ń wá lọ yẹn ó lẹ́sìn ó tún wá lẹ́kọ̀ọ́ lénìí kọ́ọ̀sì tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sáré rẹ̀ gẹ́gẹ́ bó fẹ́ ṣe mẹ́sìn òun ló tún ṣe rẹ̀ ẹni tó wá lọ ibi tí ńlá yẹn àfibó náà ṣùgbọ́n ó níbi tó padà fi gún owó tó yà á tiẹ̀ fẹ́ gbà ló ti gbà yẹn ṣùgbọ́n èyí tó ṣe sùúrù tó lọ́ọ́ darí bàbá rẹ̀ bá ṣe sọ òun gbà bẹ́ẹ̀ lórí yẹ́pẹ́ yín obìnrin ẹ ṣe pẹ̀lẹ́ tó bá ti sún ọkùnrin ọkùnrin pé tó bọ́ bá ṣe fẹ́ sí ò lè parí owó nìkan ọmọ rẹ nìkan kọ́ ló mú bí tọkùnrin bá ti ba débẹ̀ ó yẹ kóbìnrin wọlé kó máa sunkún ṣùgbọ́n àsìkò yẹn ni ó tún máa lé ẹ bẹ́ẹ̀ ni ẹ kiri kan ẹ wọ́n ṣe ṣe ni a kò lè bó o bá ṣe fẹ́ sí tọ́rọ̀ rẹ bá ti dàbá lọ́dọ̀ ọkọ tiẹ̀ ta ìfẹ́ ní bẹ́ẹ̀ bíi pé kí ló tó fi pẹ́ wọlé ah, tó bá ti di pé yóò di wàhálà ọba wọlé lóru ọba àmọ́ wọlé ọba àmọ́ súnlé mọ́ ọkùnrin ò ní béèrè <laughs> kò ní béèrè àdámọ́ ọkùnrin nìyẹn tó bá ti dé ibi pọ̀ fẹ́ gbẹ̀mí ẹ̀ kò ní sọ̀rọ̀ mọ́ yóò wá máa wòye ṣùgbọ́n ìsọ̀rọ̀ mọ́ yẹn kò ní bí dáadáa obìnrin tí ń rọra rẹ̀ fọ́kọ fẹ́kọ ló tó tó sì gbà kótó tọkọ ní dókòó mẹ́rin tó gbà kì í ṣe dèdè rẹ̀ ó máa ń dín ṣe ọ̀kan náà wọn bàbá wa kan oníyàwó méjì bí wọ́n bá jà bí ìyáálé bọ́jẹ̀ bí àmì bọ́jàre ìyáálé náà lóru àwọn èèyàn wa ní ṣèèṣe pé òun fìyà jẹ obìnrin báyìí bí nǹkan kan ṣẹlẹ̀ òun náà ló wù bí kinní kan òun náà ó ní à ẹni mọ bá wí òun ó lẹ́nu mi ká mọ bá dẹ̀wò sẹ́lòmíì òun ọ̀jẹ̀ yẹn òun sùn ohun tẹ́nu èyí tẹ́nu òun ká nìyẹn bó bá ṣe sọ bá ń sí yóò tún máa sunkún yóò tún máa bẹ̀rù òun àmọ́ fọkàn sàdúrà fún gbogbo àwọn ọmọ tí yá yẹn sì bí ló lálùbáríkà ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ka kùránì tì bẹ́ẹ̀ náà rí náà ẹ wo àwọn ìyá tó lọ́n ṣe dáadáa fún wọn ẹ wò wọn ẹ wò fún wọn ṣe ṣe pa àwa kàwé sóní amátẹ̀rí bàbá ọkọ ni obìnrin mi ò lọ bí wọn ò bí ọkọ dá subhanallah yóò tó fọwọ́ na ilẹ̀ gbà yóò tó nà gànà ah! ọkọ ó tún sọ pé <laughs> ọkọ ó ní ilé àbí nǹkan mi wọn ò bí yàrá ìyá ẹ dáa tó bẹ́ẹ̀ gbogbo àwọn tó sọ bẹ́ẹ̀ lánàá níbo ni wọ́n bá já. النساء شياطين خلقنا لنا النساء شياطين خلقنا لنا نعوذ بالله من شر شياطين نعوذ بالله من شر شياطين نعوذ بالله من شر شياطين àwọn èṣù tó wọṣọ èèyàn làwọn obìnrin mi ṣùgbọ́n àwọn míì wọ́n ń bẹ jẹ̀mọ́ ìwọ̀gàdọ̀ ọba tó dá ó tún mọ ọlọ́run mọ̀ dúpẹ́ o. alhamdulillah. sí mi náà ni mo pògbé lásìkò sì mọ gbọ́n tí mo bá ti wí báyìí jókòó ń bẹ tí ó sì jókòó ń bẹ tọ́lọ̀ ń bá ṣe tiẹ̀ dúpẹ́ lọ́dọ̀ lọ. àwọn làwọn afọ àwọn sọ pé anisa àwòrán ya hinukulikina lana. anisa àwòrán ya hinukulikina lana. wakuluna nashtari riha roya hini. wakuluna nashtari riha roya hini. wakuluna nashtari. àwọn obìnrin mi bẹ́ẹ̀ bọ́lá ń bá fi yàn ṣe kó ń gẹ dáadáa wọn rọ̀yà hínú òdòdó olóògùn dáa ni wọ́n òdòdó dáa bẹ́ẹ̀ bá rí òdòdó bẹ́ẹ̀ tí gbóhùn rẹ̀ bẹ́ẹ̀ yẹn ń wo lásán báyìí inú yóò máa dùn bẹ́ẹ̀ wá tó gbé súnmọ́ mú tó tún gbóhùn rẹ̀ inú yóò máa dùn ni àwọn kan ń bẹ bẹ́ẹ̀ náà obìnrin ọlọ́run tó àwọn tí wọ́n bí wa bẹ́ẹ̀ àwọn tí ń bẹ nílé wa ọlọ́run má jẹ́ yí padà sáburú àwọn ọmọ wọn obìnrin náà ọlọ́run bá wa ṣe wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni tó bá nírọ̀ yá hínú lóbìnrin bó mu gàárì ọkàn rẹ̀ abalẹ̀ bó bá jẹ́ àáfà bó bá bẹ́ẹ̀ ṣe wáàsí wáàsí ó ibi títí ń tọ́tí àgbẹ̀ tọ́tí <laughs> pẹ̀lú ọba òun wàá sọ tí àwọn níwájú ẹni sí. mo ti wà lọ́dọ̀ àfa àkárí àfa ńlá ni bá a ti jókòó tá à ń sọ̀rọ̀ ìyàwó ń sọ̀rọ̀ nínú ilé pèsè kó o ṣe tó ṣe kókó ribú ẹ wá bí o bí o ronú pé o lè jẹ́ àfahàn lẹ́lẹ́ mo rò pé bóyá ọmọ kan náà bá wí kí n tó wá lè ro àfahàn ìgbésẹ̀ ṣe kò ní èmi ni mo ní wà lẹ́yìn mi ò tiẹ̀ ronú kó má di pé yọ ọjà ọ lẹ́nu lójú ẹ̀ tètè sọ pé mi ni wọ́n bá nù kò sì pẹ́ sásìkò yẹn ló wọlé àlejò òfowó lọ ń dá tí a mọ̀ pé mi náà tí ó ti kó èmi náà mọ́. àníṣà ìṣe àpilẹ̀ lóko ní kọ́nyà lànà àwọn ọ̀dọ́ bò láì ní ṣàrẹ́ ṣàrà pé ní. نعوذ بالله من شر الشياطين àlejò fowó lọ ń dá lóhùn hmm. ah, ọlọ́run ó sọ àmì báyìí ṣé ẹ mọ̀ pé kò sí tìjúmọ́ kò tí ẹ wo tá lẹ́jọ́ tó wà ń bẹ̀ mọ́nà anagunla bẹ́ẹ̀ ọ̀nà ah, èyí tó báyìí náà àjọjọ yẹjú ẹ̀ <laughs> ah, ẹ̀yọ̀ dé làwọn <laughs> ò ní lọ àjọ <laughs> yẹjú èyí tí wọ́n náà tó báyìí náà ni jama bó ṣe di aṣọ máa bá lọ́rùn rẹ̀ àwa ni kí lòun ṣe kí lòun ṣe ẹ ṣe ẹ ti gbàgbé òun ò mọ nǹkan kan tó tiẹ̀ sọ kí n tóun ṣe tó bá yáyọ ọmọ yẹ yín gbàdúrà ah. tí mo rí pé ó fẹ́ dójú ọmọ tó ẹ yọ̀ǹda ẹ jẹ́ kébì ọmọ àfáàyè wa ni kẹ́ ẹ wo nǹkan o kùránì ń bẹ ó ké kùránì o ó kéwò bó ṣe rí wọn àdánwò ń bẹ láyé tọ́lọ́n bá sàánú tiẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. torí pé anabi ni adúniya mata wa khairu mata'iha al-mar'atu salihah kò ìgbádùn ayé kéèyàn olóbìnrin rẹ ni bí tọ́lọ́run fi sínú. ẹlòmíì ń bẹ àwọn obìnrin wọn a sì bá bá ọ lára jẹ àwọn ìyàwó ẹ̀ náà ni obìnrin tọkọ ń gbé ṣépè tínú ọkọ òdùn sí gbólọmọ rẹ ti fẹ́ wúlò bí gbogbo wọn bá wà wúlò dẹ̀mọ́ yọ padà sẹ́rí padà sọ́dọ̀ bàbá yẹn náà wọn á bà àárọ̀ jẹ́ wọn á bọ̀sán jẹ́ wọn á tún ba lẹ́jẹ́ fún lóbi jẹ́ pé gbogbo àwọn adájọ́dọ̀ ọ̀rọ̀ pàfẹ́bìnrin kì í ṣe gànràngànràn ọgbà ìbẹ́ lọ́hún ọgbà ìfarabalẹ̀ kò mọ́ bá wa ṣe ọjà rà kò mọ́ bá wa gbégbékúgbé tó bá bí ẹlòmíì pé olórí àdánwò tó ní láyé ìyàwó tó ní lẹ́nu obìnrin mi àyè ọ̀bẹ sọ́kọ tọkọ ọba sáyògo àti rí obìnrin tó da epo petrol sọ́kọ lérí tí wọ́n ń pe àwọn ọmọ bá musa náà wá. ọ̀ksìmù bẹ̀rọ̀ bẹ̀lẹ̀ káàdà. àwọn èèyàn máa ń sálọ à ah! <laughs> bọ́kọ ṣe jẹ́ ẹni tó sì fi gbìnà tó tó lè dán. Eh, eh. ó tún gbáya. <laughs> jẹ̀mọ́ ká ló wá dúró jẹ̀mọ́ bí ọmọ yìí sọ náà sì mọ̀ ní. abẹ́lẹ́ ọ̀nà tó bí ẹ̀kọ́ náà kó ṣàánú wa o kéyìn máa jẹ́ wá sí fáwọn obìnrin ẹja bẹ̀rù ọlọ́run obìnrin gbúdọ̀ ní sùúrù kò sí gbogbo tí ń dá aláyé sùúrù ní ṣáájú àti ìtẹ̀mọ́ra àti ìmúmọ́ra àti ìgbàmọ́ra gbogbo àwọn obìnrin tí wọ́n padà láṣeyọrí nílé ọkọ ẹ ọmọ ọba wọn sisters ẹ lọ ẹyà wọn ẹ̀yà wa ẹ lọ mọ́ sọ̀rọ̀ pé kọ́ ka àdìsí kan fún un ẹlọ ọjọ́ jókòó ọ̀pọ̀lọpọ̀ àdìsí mi ìdẹ́ka náà kí láà rí kí ni nígbà bá ń lò dáàbò tó kẹ́yìn náà lè lò ó kẹ́ ẹ fi lo ayé ẹni tó bá ti gọ̀ lóbìnrin ní máa ń lẹ́yìn èyí tó gọ̀ tọkọ rí tì síbí torí tì sọ̀rọ̀ torí tì síbí torí tì sọ̀rọ̀ ọkọ náà wà bá ah, ọlọ́run òbí mo ṣe ń ti obìnrin tí sì ń gba títì hmm. ah, ọlọ́run jáwọn ọmọ rẹ̀ ó ní àlùbáríkà hmm. ṣùgbọ́n mi ò gba títì bọ́ bá fẹ́ jẹ́ bí ó ṣe sọ fún ìta gbọ̀ngbọ̀n ẹ̀ẹ́sì ọ̀dọ́ báyìí ọkọ wọlé ń jọ àwọn èèyàn pọ̀ ń ta báyìí ó sì sọ ìyá alápá síbi tẹ́ wá gbé kí ní aṣọ tẹ́ ẹ fọ̀tì tẹ́ ẹ gbé síbẹ̀ síbẹ̀ wọlé wọlé bó ṣe náwó sí ni nínú Yorùbá sì lè dábàá náwó ìtumọ̀ ẹ̀ ní díẹ̀ ẹnu rẹ̀ sọ ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹ lẹ́ o wọlé wọlé tó ẹ náà rí ń bẹ̀kẹ́ tó jáde àbẹ̀wò ni ẹ wá má lè jò lẹ́yìn ká bàa lérò pé bóyá láàyè ah, láàyè. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته